الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أبرلو القولون أسداء بفلون وبنات àtúnwábí ọlọ́run náà kọ bá ní ṣe àlékún kí á ti gẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráyé annabi àtàwọn sọ̀hábí annabi muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà annabi muhammad náà tí ó fi dìjọ́ gbẹ̀ndì alkiyama kòlùwà mọ́sà ka ìlẹ̀kọ̀ọ̀kan wa náà kùnú orú àwọn tí ó sòrí orí ńláńlá báyìí lẹ́yìn náà mo bára mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì bá wa náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́láwọ̀ wa nù yọ kí wọ́n máa ké sí wa pé a wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká sì máa dáhùn àìní ilé dáhùn má ọlọ́run ní jẹ́ ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa alqadar wa ma adrakum mal qadar ẹ̀gbọ́n táwọn tí a máa ní wí ibi tẹ́mi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn wọ́n ní lórí ọ̀rọ̀ kádàrá yìí àwọn èèyàn ti dọmọ ná lórí ẹ̀ pọ̀lá ìlà ọ̀bí wọ́n dọmọ ná lérí rẹ̀ wọ́n sì ń kírun wọ́n dọmọ ná lórí rẹ̀ wọ́n sì ń gbáwẹ̀ àmọ́ ń bo lẹ́sẹ̀ wọ́n ti tà sí òun lọ̀rọ̀ kádàrá yìí nínú àwọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwọn àgbàlagbà kọ́ wa kọ́dà ńgbà tí wọ́n ní kémi náà wá sọ̀rọ̀ nípa kádàrá yìí èmi náà tún lọ tútírà tí wọ́n ti kọ́ wa wò pé kí láà sọ nípa ọ̀rọ̀ kádàrá tọ́lọ́run ó fi yé ó yé bó ṣe dàrú máwọn ti jọun lọ́wọ́ tí òfin ní dàrú máwa lọ́wọ́ ẹ̀gbọ́n tẹ́nìkan wínú àwọn tí tíra náà ó ní alkọ́dọ̀rù lókùsùn kẹbíyà حار في فكه أبكياه العلم وما وصلوا بعد الإبحار فيه إلا وكثير منهم تزندق وكثير خرج من الملة لأن القدر سر من أسرار الله تعالى متعلق بعلمه وحكمته لماذا يبني الله الفاجر السفيه ويفقر الفاضل الفاضل التقي من أولى بالمال الفاجر الذي ينفقه على شهواته أم الفاضل الذي لو كان معه لأطعم منه حتى الكلاب والله تعالى لا يحب الفساد ولكنه أعطى من يفسد ومنع من يتقي جل جلاله الجنة àfáà yìí ní alkọ́dàrò ló zón kẹbíir àlọ́ tí ò nítumọ̀ ní kádàrá àlọ́ tí ò nítumọ̀ òun ní kíni òun ní kádàrá ṣára fi fàtíhì àbíyá olè ẹ̀lìmì gbogbo àwọn ọmọ gbọ́n bèrèbèrè nọ́mà àfáà ní kádàrá dàmú wọn وما وصلوا بعد الإبحار فيه إلا إلى الحيرة lẹ́yìn òfin tó tó àwádìí rẹ̀ kí ní jẹ́ kádàrá àbá ní the end result gbogbo wádìí wọn ìdàmú náà ni kò lójútù náà ni èyí tó wá lè ń bẹ́ wakathirun minhum ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wádìí ń pa kádàrá tazandaqu wọ́n bẹ ipò kí àbíkílá pé mọ́lẹ́ṣẹ́dò sẹ̀díkù ẹni tí ọ̀pọ̀tọ̀ ọlọ́run máa tó ní kí ní yọ̀ tẹ̀ lójútù kọ́dọ̀ mẹ́lòmí wá deny existence ọlọ́run ibi kádàrá ló ti bẹ̀rẹ̀ bó ní ike ẹsẹ̀ lè pé kádàrá ń bẹ nígbà kádàrá tó wá ń bẹ ọlọ́run òkun jẹ́ èèyàn ya ibẹ̀ ń lọ́gbà géètì tó gbà jáde kó nú ìsìlámù nù wa kathirun kharaja min al لأن القدر سر من أسرار الله متعلق بعلمه وحكمته àfáàní kí lójú jẹ́ bẹ́ àsírí kan náà àsírí ọlọ́run ní kádàrá fọ́nà bí yàn bá máa wádìí ẹ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí yàn bá wádìí ẹ̀ débì kan bí àṣà Ibn al-Qayyim al-Jawzi ni pẹ̀fàǹtà àìdá ń gbà wádìí wádìí wádìí àwá padà débi pé wa ma tasha'una illa yasha Allahu àbájítíra àti gègé lẹ́ bọ́rọ̀ kádàrà ti rí àfá yìí ni bẹ́yàn ti ẹ̀gbọ́ gbogbo ń tàn owó gbogbo alamẹ́ntí ń gbówó èyí ṣe owó lọ́wọ́ dẹ̀ tẹ́ni ọgbẹ́ bẹ́rẹ́bẹ́rẹ́ ó sì tòsí àbá lè ṣe tó táwa náà pé owó rẹ̀ tó nínà ní fi ń bayé jẹ́ ọlọ́run ó sì òun náà ló sì wí fún wa pé wọn fẹ́ràn ẹni tí ń ṣe ìbàjẹ́ Allahu la yuhibbul fasad ó sì rẹ ni ó ṣe pé bóun bá dẹ owó yìí fún bí ó ti máa kọ́ mọ́sálásí ní ọmọ kọ́lé aláìní ní ọmọ kọ́tọ́ mú òrukàn olóhùn òfin ọ̀ ṣẹ̀rípá sì rí ńlá ni ṣẹ̀rípé ẹnu èyí tí wọ́n láwọ̀ wá sọ ní ewó ní ò ní jẹ́ káwọ̀ tàṣà ń dákọ̀ ẹ̀wọ́ làwọn òbí ní kọlu ọlọ́run látàrí gbéyàn ń ronú ọ̀rọ̀ kádàrá ẹnu èyí tí ẹnu ti wá gbàmù àmá sí rí ńlá tẹ́nìfún ọlẹ́mọ díẹ̀ òun kádàrá kọ́dà nínú ohun tí mo tún rí nínú àkọọ́lẹ̀ àwọn onímọ̀ Al-Imam Shafi'i rahimahullahu ta'ala الإمام الشافعي من الدليل على القضاء وحكمه بؤس اللبيب وطيب عيش الأحمق الإمام الشافعي انتو نلف يورو كدرا وبه بما انتو في مكة كدرا مبه بؤس اللبيب ان يغبن نطبن تا يوسي تاكو نتا يوسو كو نيدي ẹmọ̀ wá sì gbẹ̀rẹ̀ wọ́n sì gbárí kọ́lá mọ̀ pẹ́lú mi gbárí wọ̀tí ibò àìṣẹ́ ahmak wọ́n mọ̀ wá sọ pẹ́lú mi ga ah, alájì kìíní yìí à ah, táùsàn mẹ́jọ ni kìí ṣe méjì ẹ̀yìn lẹ́mọ̀ ẹgbẹ̀rún mélòó lẹ́gbẹ̀ ẹsàkó bẹ̀rù yọ́wà torí ẹlòmíì ní a bá gbé ìwé fún chẹ́ẹ̀kì yọ́wà tún alìmọ́ mùsáfì níbẹ̀yàn bá mẹ́lí jẹ́ kádàrá kọ́tà tààrà náà ọmọ tí ń jẹ kádàrá ọ̀rọ̀ kádàrá kọ́dà kìí ṣe ń ta lè bí wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ sọ àwọn àlùfáà kìí ṣe tíra lórí ọ̀rọ̀ kádàrá tó pọ̀ èyí dákọ díẹ̀ torí ìtọ́lọ́wọ̀n ọ̀bá ní kẹnu ti wọ́ ká àbẹ́ ìtáyé ọgbà wá láti ní ẹ̀dàkùnrin súnmọ́ àwọn àlùfáà àwọn àlùfáà súnnà tí wọ́n tààkọ̀ nínú àwọn tíra tí ń bẹ lórí ọ̀rọ̀ kádàrá a ń pè tíra kan ní alqadaru wa ma warada fi dhalika min al-athar lil imam abdullah ibn wahab ibn muslim al-qurashi tíra kan àbí wá tíra tá ń pè ní alqadaru lil faryadi nínú àwọn àgbàgbà أبي القضاء والقدر للإمام البيهقي رحمهم الله جميعا أبي الاحتجاج بالقدر لشيخ الإسلام أحمد ابن عبد الحليم ابن تيمية الحراني رحمه الله ابن تيمية كينا lẹ́yìn tó الاحتجاج بالقدر bilkọ́dárì ó تقني القصيدة التائية القصيدة التائية àtàíyà gbogbo tíra yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ délẹ̀ orin Ibn Taymiyyah àgbẹ̀kọ̀ ẹ̀dàkùn lápá abẹ́ẹ̀ni orin Ibn Taymiyyah àbí sọ̀rọ̀ kádàrá ó sì kọ 250 ẹsẹ̀ orin mẹ́ àtà 225 ẹsẹ̀ orin nẹ̀bùlùtẹ́ni àfi sọ̀rọ̀ kádàrà nù alìkọ̀sídàtú àtàìyà láìbí yìí àbẹ̀ àwọn bàbá wa dr cousin ẹ̀dàkùn ẹ̀bá wa sọ fún àwọn tí ń kọrin lónìí ní lárúbáwá káwọn náà wọ́n ti bùlùtẹ́ni àìkọ́sìn alẹ́kùnrin ṣe wá sí alìkọ̀sídàtà àìyà bùlùtẹ́ni àlọ́sẹ̀ ọkọ̀ débi ẹsẹ̀ 225 kódò nítàn ẹnìkan lọ́kọ lẹ́tà sí ibùdó tẹ́lẹ̀ ọwọ́ akọ lórí gbogbo nǹkan làwọn àfáàsùn nàgbà ẹni yìí ọkọ̀ ẹsẹ̀ orin mẹ́jọ pé lọ́kọ sí ibùdó tẹ́lẹ̀ à tí ń fi ń kìrìtìsáìsì kádàrá pé kí lẹ́yìn àbámu ní ọ̀rọ̀ kádàrá tí ò lójú tu yìí ibùdó tẹ́lẹ̀ àwa fi ẹsẹ̀ 225 hundred and twenty five dá padà kò sì wọlé pé ń bọ́ ibi tó rìn ti ba náà ló ti kọ gbogbo ẹ̀ lọ́kà wọ́n ni kọ́ọ̀lá ha irti jaalani ẹsẹ̀kẹsẹ̀ tó rí orin ni pé ìdí wọ́n wí ní lẹ́sẹ̀ mẹ́jọ ọwọ́ akọ lórí 225 bẹ́ẹ̀tì orin ọ̀dà lóhùn kó fún wa sàlàyé jí òye fún àwọn àfáàlù ọlọ́nkọ́ mọ́sàbà kẹ gbogbo àwọn àlùfáà wa àwọn tí ń bẹ pa kádàrá gẹ́gẹ́ mo ẹnu ìtọ́lọ̀ ń bá gbà wá láyé láti wí àwì èyí tí àwọn ọ̀bá mọ́ ẹ̀rì kanú tíra yìí ibẹ̀láwa náà ti kẹnu táwì ọlọ́pọ̀ mọ́sàsàmọ̀nà gbogbo wa mẹ́lẹ̀kọ́dà wọ́mẹ̀lẹ̀kọ́dọ̀ a ń pé kádàrá kádàrá alìkọ̀dọ̀ wọ́lìkọ́dà torílẹ̀-èdè lárúbáwá báwọn bá pè ní wọ́n ti pè ní alìkọ̀dọ̀ wọ́lìkọ́dà àmọ́lẹ̀ yorùbá àwọn ní wo ni àtàpé ní alkọ̀bọ̀ wàlkọ́dàrù àbápé ní alkọ́dàrù lásán lasan kini ní jẹ́ bẹ́ẹ̀ huwa ma qada Allahu bihi ta'ala fi khalqihi min ijadin wa i'damin wa taghyir nǹkan mẹ́ta náà ní jẹ́ kádàrá ma qada Allahu bihi azza wa jalla fi khalqihi min ijadin àwọ̀ ẹ̀dámin àwòtẹ̀kì kò mẹ́ta nìna lọ gbogbo ètò ọlọ́run tí ó sì lè yí padà tó ṣètò lórí gbogbo ń tọ́ dá àti èyàn àtàlìjànú àti tí mí àti tí èmi nǹkan mẹ́ta náà ní ìmá bẹ àìsímá bóò ti ń ni mo fẹ́ yí padà sí mi ìjáàd ìdám tabyir kádàrò òbí mẹ́ta nínà lọ nǹkan báyìí ò sí mọ́ fí ọmọ abẹ́ èyí tí ń bẹ tẹ́lẹ̀ mọ́ fẹ́ kásẹ̀ lẹ́ kọ́ máa bẹ àmọ́ kọ́ máa bẹ bí tí ń bẹ ọmọ mọ́ fẹ́ yí padà ọlọ́lọ́ mẹ́tẹ̀ẹ̀ta bíbẹ̀ nǹkan àìsímá rẹ̀ bí ó ti ẹ̀má bẹ́kọ́ má bẹ̀mí tí ń bẹ má bàbá wa wò ó kádàrá la ní ojú mẹ́ta lọ yìí èyí tẹ́mi máa wá gbọ́nlẹ̀ Yorùbá èyí máa gbọ́ kí níkan ní àkúnlẹ̀yàn àdáyébá àyànmọ́ orí ẹlẹ́dà ẹ̀wọ́ ló dúkù àkọọ́lẹ̀ kọ́dà yóò bá tún ní kádàrá ó yẹ ká bèèrè wa ẹ̀wọ́ lọ bá ń tí àwọn àfáà pè ní kádàrá mú nínú ta kàkalẹ̀ yìí ẹ̀wọ́ ni ọba mọ̀ kàmàntà màá wí kábẹ̀rẹ̀ látòrí yíò ìjákùnlẹ̀ yẹn jọ nǹkan kan nù tí ń jẹ́ kádàrà nù ṣẹ̀ríà yìí àti wí fúnra wa o báwọn àbá àti sàlàyé ìjád ẹ̀dám wọ́tẹ̀bí ìmúlàkúnlẹ̀ yẹn wọ̀ mẹ́ pé ẹnìkan lọ́wọ́ lọ kúnlẹ̀ tó yẹn ti ni nínú alifáàgù tá ń gbọ́nlẹ̀ yorùbá yorùbá ní orí ẹni làwúre àbí ohun gbogbo ẹlòmí ò tó wá fọwọ́ gbá orí òun báyìí ẹ̀dàkùn kí ló rí ní ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ń jẹ́ kádàrá yìí o ti dáyé tán kó tó mọ̀ kórí ń bẹ dépò kórí ní ọ̀wà ní ọmọ ẹ̀bẹ̀ níjọ́ tí yẹn wọ́n bá sì lọ àtọ̀wọ́n àtorí wọn jọ lọ àbó wọn lọ tán kó rí rẹ̀ ọmọ a jẹ́ pé orí ọ̀lágbára ìjáàd kò lágbára ẹ̀dáàm kò lè lágbára tẹ̀gírù náà inú táà tó máa gbọ́ àyàmọ́ àbí àyàmọ́ tí èyí òun náà súnmọ́ àkúnlẹ́yìn gbogbo eléyìí mafahimu khafi'a anil qadar àwọn ọ̀nà tá gbàgbọ́ kádàrá yé tọ́ yàtọ̀ fún tọ́lọ̀ ń pè ń kádàrá òun gbogbo àwọn àlùfáà gbù ẹ̀rẹ́ wo lè mí rí káwọn àlùfáà wa ẹ̀dàkùn bí ọ̀bá rí bẹ́ẹ̀ tún wá sí o èyí tí mo rí kó súnmọ́ nínú àwọn àlùfáà gbù yìí ni àdáyébá òdodo ọ̀rọ̀ lèyìn sẹ́rí mi ni àkúnlẹ̀yàn ẹ̀wọ́n tó ní orí àyànmọ́ kọ̀ bá a mú àmọ́ kádàrá àdáyé labá lóòtọ́ ẹnìkan òkun lẹ́yìn bí kan èyí ń wọlé bàbá ní a yorùbá máa pé kíní ká àdáyé bá kádàrá ní jẹ́bẹ́ gbéyàn bá tan rẹ̀ lókù ọlọ́run ò pe ẹnìkan wá kalẹ̀ kó fi kádàrá tiẹ̀ hàn wọn tó bí sáyé wàlá yóò kálukú wá dáyé labára wá dá bára wá yìí kò fún ẹnìkan wá ń tọ́ ìsìn òkín ni wọ́n fẹ́ dá ayé lọ́lọ́lọ́ ìdí ń jẹ́ kádàrá nù nípa báyìí bàbá wá sí bàbá tí wá mọ̀ báyìí pé nǹkan mẹ́ta ní jẹ́ kádàrá a sì mọ̀ yí tọ́ bá mú náà táwà ń wílẹ̀ yóò bá àmọ̀ yí jẹ́ ọ̀bá mú ọ̀sákun lẹ́yìn àkànbì kan orí kan ò lè dá nǹkan kan sí gbèlé àyànmọ́ àmàdáyébá àdáyébá kádàrá ni lóòótọ́ àmẹ́yìn tí ó kúndù nítumọ̀ kádàrá òun lè táwọn àfá sàlàyé òun nǹkan mẹ́ta ní jẹ́ kádàrá ma fadallahu ta'ala bihi fi khalqihi min ijadin wa i'damin wa tabdil maratibul qadar nígbà táwọn àfá wá ń sàlàyé kádàrá wọ́n ní bá ti wí yìí stẹ́ẹ̀pù mẹ́rin ní kádàrá máa tẹ́ kíkáwò tó rí nígbà bá rí làwó tó wá gbé àà ẹlòmí ìwọ tí ẹni tí wọ́n sọ ń gà ẹlòmí náà tún máa tẹ́rẹ̀ yọ́ mọ́ gà àwá ti yàn dà gbólódì yàn èyí táwa ń rí un ọ̀dà fún lámàáyí ó kù díẹ̀ káàtó fún lámàáyí lámàáyí wáyé lámàáyí lọ ọ̀run ìgbà táwa tó rí inú sẹ́ẹ̀pù mẹ́ta ti ṣáájú ẹ̀ táwọ̀ ọ̀gbà òun làwọn afá ní mọ̀rọ́ tìbọ̀lù kọjà àwọn levels bí ìgbà téèyàn ń gàgà sọ̀rọ̀ èyí tó sì kẹrin wọn làwá tó mọ̀ àkọ́kọ́ martaba qadar òun ni al-ilmu ilmu Allahi ta'ala al-azali ìmọ̀ ọlọ́run ọlọ́run kọ́kọ́ mọ̀ lẹ́yìn náà ọkọ̀ lẹ́yìn náà ọfẹ́ lẹ́yìn náà lọ́wọ́ àdá èyí tó kángun ni àlìkálùkù ń jọ tọ́lọ̀mbá wá dáa táwà rí bó ti rí hun òun làwá tó mọ̀ gbogbo màárọ̀ tí bù mẹ́tẹ̀ ìta yí ọlọ́run pẹ̀ lákàdá sí ẹ̀rí lórí eléyìí náà al-Qur'an al-Karim kọba àyáwa áyà kan bẹ tó mú ẹ̀rí márítàbà méjèèjì ta lákọ̀ọ́kọ́ wá ìmọ̀ ọlọ́run tó ṣáájú káwo tó rí pé nǹkan rí báyìí lẹ́yìn náà alkitaba bọ́lọ̀mbá ma bẹ́ẹ̀ tán ọlọ́run wa pa àwọn tí pa látẹ pé ẹlọ kọ síbẹ̀nu lawhil mahfuz ìtí ìparẹ́ gbogbo eléyìn omi tá padà sọ̀rọ̀ dé bọ́lọ̀mbá ní káyọ̀ gbà wá gbogbo wàhálà tẹ́lómìn ṣe lónìí kí wọ́n tó dábì hamsina alifasana ló ti gbẹ̀ hamsina 50,000 years èyí tẹ́yàn ń dààmú sí láyé nísìnyí ọlọ́run sọ náà nínú suratu al-Hajj suratu aya sabinci ọlọ́run ní بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير àyà ilẹ̀ àwọn àfá máa lò fẹ́ rí martaba ilmi àti martaba kíni alkitaba ọlọ́run ní gbogbo ó sèèsì sí lọ́wọ́ ọlọ́run nke sèèsì lọ́dọ̀ ọlọ́run àwọn làwá máa pé àà ah, ah, kìíní ìsí sèèsì ó sèèsì ó díẹ̀ ló kù kíní báyìí náà ló kù kò sí pé kò sí nínú rẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ni ọlọ́run ní alam ta'lam anna Allaha ya'lamu ma fi samai wal-ard gbogbo tí ń bẹ ń àti ilẹ̀ tẹ́yìn rò pé ọkàn rí bẹ́ẹ̀ ni kọ̀kan rí bẹ́ẹ̀ o ọlọ́run ní máa ọlọ́run ti gba bá ti fi orí lórí òní kọ́dà lẹ́yìn eléyìí yóò inna dhalika fi kitab wá kọ́ kalẹ̀ sínú tíra ní wọ́n wàhálà ju wàhálà lọ wàhálà àti láíláí ti parẹ́ ti eléyìí ni martaba alákọ̀ọ́kọ́ àtẹ̀kejì bọ́bá wá di kẹta ló di màṣíà ńgbà ọlọ́run bá ti mọ̀ lẹ́yìn náà tó ní wọ́n kọ́ ọlọ́run ìfẹ́ o òun ló fi ní wàyẹ́mùsù yusbitu Allahu ma yasha'u wàyẹ́mùsù náà yẹ́mùsù Allahu ma yẹ́mùsù Allahu ma torí pé ọlọ́run ti mọ̀ ó sì ti ní wọ́n lọ kọ́ àmóṣeéṣe gọ́mọ̀sẹ̀lẹ̀ ọ ti ma pé mo ti fi orí nì kọ́lọ̀ ti ní ẹlọ kalẹ̀ ẹ̀yìn màláíkà bí ti fi orí ni bí a máa ń sọ pé máa sàádọ́ ti parí o bọ́bá wá òun lè rẹ òun náà lòun kò sì sẹ́ni ó tún ní rẹ́sà tó lè fi ìrẹ́sì ẹ̀ àbọ̀hun òun ni mẹ́rítàbà mọ̀ sí àfijẹ́lẹ̀ kẹta ọlọ́run ìfẹ́ ọmọ oníwọ̀n ọkọ̀ ìjọ tó bá wá fẹ́ ìnàmà àmúrúhú ìlà àọ́dà shay'an ayyaqula lahu kun àfà bí màṣíyà ọlọ́run bá ti wá dé òní kálùkọ́ wà tẹ̀lé èyí ò làwọ́ sẹ̀sẹ̀ wá rí gbá ìkan báyìí rí báyìí ẹlẹ́ẹ̀kẹrin làwọ́ sẹ̀sẹ̀ mọ́un nínú àwọn màrọ́tìbù alkọ́dárì táwọn afá ṣàlàyé fún wa wọ́n ní kí lè rí lórí eléyìí ọlọ́run ní 29 dalilul khalqi ọlọ́run ní dá gbogbo nǹkan gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ló èyí tọ́lọ̀wọ̀n ọba fẹ́ kò ní wà ní ọlọ́run ni wallahu khalaqakum wa ma ta'malun nínú suratu Safat àyà 96 nínú suratu Zumar àyà 62 ọlọ́run ni Allahu khaliqu kulli shay'in gbogbo nǹkan gbogbo nǹkan olóhun dá àwọn ìlòmí tí Kùránì ọ̀bá jí ọ̀dá sí microphone tẹ mú lọ́wọ́ ìsọ́lọ̀ lọ́dá tóró ń lọ́dẹ́ ni ọdá Allahu khaliqu kulli shay ọlọ́ni gbogbo nǹkan lórí ilẹ̀ olóhun dáa bí ó bá dé ìbò tó ṣe microphone òun ó ṣe microphone wa huwa ala kulli nípa báyìí eléyìí ni bí wọ́n bá bí wá pé lẹ́yìn tá a mọ̀ pé n ti ń jẹ́ kádàrá nǹkan mélòó ni nǹkan mẹ́ta ìjádùn ìdámún wá tẹ̀gìyàn ìgbé wá ní kádàrá máa ṣẹlẹ̀ táwa ń rí the final stage làwa ń rí stages mẹ́ta fi ṣáájú ẹ̀ ẹ̀lìmọ̀ ọlọ́run ìmọ̀ rẹ̀ lẹ́yìn náà kìtàbà lẹ́yìn náà màṣíà lẹ́yìn náà kíni lọ́wọ́ tó kan àlìfàlì jẹ́nà jẹ́nà lórí jẹ́nà ẹ̀dàpẹ̀ gbọ́lọ̀ tó rí Allahu Akbar na ẹ̀pẹ́ katúntúmọ̀ rẹ̀ ìmọ̀ ọlọ́run lẹ́yìn náà lọ kọ́ kalẹ̀ ọlọ́run tí pa àwọn màláìkà lásẹ̀ kèfẹ́ gbogbo gbàyọ ọlọ́run tí ìfẹ́ kíǹkan náà wáyé ẹ̀kẹta ni ó tó wá fẹ́ gí ní alìmọ̀síyà ìjọ bá ti wá fẹ́ kò sí jọ́ dà padà rẹ̀ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun makanatul imani bil qadari fil islam gbogbo táwa ń wí láti gbàtà tí ń wí yìí afẹ́ká fi mọ kí ní jẹ́ kádàrá kí lọ́lọ́ ń pè ní kádàrá èwo sì là wá ń pè ní kádàrá tí ọjọ́ kádàrá àti ìyẹnjú ẹ̀ kí wá ní kádàrá ní ṣe nú ẹ̀sìn èmi àtẹ̀yìn makanatul imani bil qadari fil islam ẹ̀rí ńgbà tí mo dé àárín yìí mo wò pé tí ó yanjú ẹ̀yẹnyá òní kí ká má dìjà nẹ́bì kan sallallahu alayhi wa sallam hadithu yìí ń bẹnu sahihu limami muslim nínú sahihu limami muslim nínú àwọn hadithu tá a mọ̀ kọ́ lálàáfíà tí ó sì ń katọ́ kọlu òun hadithu yìí hadithu yìí alimamu muslim ọgbà wa bi isnadihi an kahmasin an abdullahi ibn buraidah ẹ̀yàhìyà ibn Ya'mar radiyallahu anhum jami'a àwọn àfá ìmáàmù Muslim tí ma gba hadithi wá lọ́dọ̀ wọn Yahya ibn Ya'mar inú àwọn táǹpẹ̀ ní tábìrin ni wọn àwọn generation tó wá lẹ́yìn annabi lẹ́yìn sọ̀hábẹ̀ annabi wa Muhammad sallallahu alaihi wasallam hadith yìí bẹ́nu sahih Muslim yìí mo ìtumọ̀ rẹ̀ ní kúkúrú yahya ibn yamaru tó jẹ́ kan náà àwọn tábìí àwọn generation tó wá lẹ́yìn àwọn sọ̀hábì annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlá kọ̀kọ́ pé yàn ọkọ̀ ma gbìyàn pé kí ní wọ́n ń pè ń kádàrá ọlọ́kùnrin kan tó ń pè ní ma'abadu ní ọlọ́kùnrin yìí máa bẹ́dùn ju hami ń gbé bá síra àkọ́kọ́ pé máa sọ̀rọ̀ pé kí ní ń jẹ́ kádàrà yìí lọ dalẹ̀ sẹ́mọ̀ pé bá bẹ̀rẹ̀ nǹkan à nítorí ọtí ẹ̀sẹ̀ pé ntọ́lọ́wọ̀n lọ́wọ́ sí máa rérò ni táwọn ó fi ṣe àwọn ti rí kọ́ máa méjì di mẹ́ta di mẹ́rin wọ́n ń pọ̀ lọ́dọ̀ ẹ̀ Humaidu ibn Abdurrahman àwọn lọ sí hajji àbí umra àwọn wá ní báwọn bá pàdé ọ̀kan nú àwọn sọ̀hájì anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam àwọn òbí lè rè pé etí máa bá dùdú há ní àtàwọn èèyàn rẹ̀ ń wí ni o èwo lànẹ́bì kọ́ ẹ̀yìn ajẹ́gbẹ́ èèyàn lè gbé káńtà kalẹ̀ kọ́mọ ṣe kí ni kọ́mọ wí nǹkan bá wù wá sí àmọ́ ẹ dákun ẹjá wo béèrè pé èwo lànàbì kọ́ tó bá gbé àkòsí jàǹbẹ́ mẹ́tọ́ọ̀dù ni làwọn lò ní wọ́n fi gbádùn ayé ẹbí ń wí jẹ́ ní ọ̀dà òsè wọn gbọ́ àmọ́dàkùn èwo lànàbì kọ́ àwọn tí wọ́n bá gbé àwọn ìsáàmúyàn sí agbọ́tún yìí àmọ́tà nẹ́bì làwó lò sallallahu alaihi wasallam àbí èèyàn lè fọ́lọ́pàá mú èèyàn sí yíò ẹ̀ẹ́gbọ́n tí mo wí ní àgbọ́ àmọ́wọ́lá nẹ́bì yí báyìí tànẹ́bì òun làwó sì ṣe kí ni òun làwó lò Yahya ibn Ya'mar ọláwá ti lérò pé bá bá pàdé kan náà àwọn sọ̀hábí ànẹ́bì o ààkù bí wọ́n pé báyìí ni wọ́n wí èwòlà ànẹ́bì kọ́ ẹ̀yìn ó ní ń gbà tọ́lọ́run ó ṣe tààlà wọ́n rí wọn ò rí sàábé kékeré inú àwọn àgbà sọ̀hábí ànẹ́bì wọ́n rí abdullahi ibn umara ibn khattab radiyallahu ta'ala anhu wa an abihi wọ́n rí abdullahi ọmọ umar radiyallahu anhuma ọlọ́lọ́ ni wọ́n sálábà pàdé rẹ̀ wọ́n náà wá bí pé àwọn kan máa ń bẹ́nu wa kọ́dẹ̀ ẹgbọ́ ẹgbọ́ bó ti ròyìn wọn yaqra'una al-Qur'an wọ́n máa kí al-Qur'an púpọ̀ àti pé wọ́n ìsáláìmọ̀kan yaqra'una al-Qur'an kọ́dà ويتقفرون العلم رواية مجي لوان بلغضي يتقفرون العلم بتقديم القاف أو يتفقرون العلم بتقديم الفاء إتما مجي جنك بأنسي وعلى حكم بما يطلبونه يحرصون عليه يجمعونه àwọn máa máa lò tó wá ní kí sí kí wọn mọ́ kí wó kọ́ra wọn máa lò rá ní kí kọ́dà wọ́n wá máa àmá tí wọ́n wí ní èwo lànàbì kọ ẹ̀yìn sallallahu alayhi wa sallam wa annahum yaz'umuna alla qadar in tí wọ́n wá ń wí ta fẹ́ fi lọ́wọ́ Abdullahi bin Umar <laughs> ìgbé àkúnlẹ̀yàn ní orí ẹni ní wà ánìyàn amúrọ́ unufun aláwọ̀ máa bá dùn wá pé àmúrú unufun gbogbo nǹkan láyọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní orí ẹni ní ọlọ́run kádàrà jẹ́nìkan látàrí mẹ́yẹ ẹgbẹ̀rún múlẹ́tírí ọláwọn máa bá lè ju nínú ọgbọ́n mi ní gbòòrò Basra àwọn àbí Abdullahi bin Umar pé wọ́n kéwù wọ́n mọ kéwù àmọ́ tí wọ́n ń wí nìyí ẹgbọ́n tí ibn Umar wá fi dá wọn lóhun jọ náà qala fa idha lakita ulaik ọni ibn Umar wá ń sọ fáwọn pé bẹ́ẹ̀ bá rí kan nù wọn èyíkéyìí tẹ́ bá pàdé nù wọn ẹlẹ́mì lámàáyí ọmọ lámàáyí sọ̀hábí annabi wa annahum bura'u minni àwọn náà kàn mí èmi wọn ò sí ńlá nǹkan náà ẹni sọ̀hábí ànábì bá yọwọ́ lórí ànábì yọwọ́ lórí torúkọ àwọn sọ̀hábí ò gbéṣẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam pa o bi tèmi náà èmi wọn ò bihi Abdullahi bin Umar ẹwí fún òun fi ọlọ́run tí Abdullahi bin Umar máa fi búra òun fi búra law anna li ahadihim mithla uhdin dhahaba kókò ní pé wọ́n ń kéwú kókò ní pé wọ́n ń wá mọ́ bí wọ́n bá ní tó tó ké òdòdó tó tó góòlù tí wọ́n sójú wọ́n ké kùránì wọ́n wá mọ̀ kí wọ́n tún wá lówó fún ẹ̀rọ bọ́lọ̀ bá fẹ́ ṣe dáadáa fún yẹn bọ́ bá jà fà yóò tún wá lówó yóò máa wá ná yóò tún máa ná yóò tún máa ná owó Ibn Umar ní bọ́lọ̀ bá pa méjèèjì pọ̀ ma qabila Allahu minhu hatta yu'mina bil qadar ọlọ́run ní gbà lọ́wọ́ wọn títí tí wọ́n fi bìlíìfù nínú ni nínú kádàrá hadithu yìí tọ́wà nínú sahihu muslim òun ló fi rinlẹ̀ fún wa pé bí wọ́n bá bi wá pé ìjọ́rọ̀ kádàrá tó ń tí torí ọba ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó ń tí a máa àdásí ìjá aléyọ àdásí lè aléyọ aléyọ dásí ọ̀rọ̀ kádàrá tó bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹjẹ́ rìpíìtì ẹ̀ ǹtẹ́ yóò torí ẹ̀ kéwú tí ó máa lùkùránì tí ó wà máa tí ó tún wá ní tó tókè óhùdù góòlù tí ó sójú ọ̀nà tọlọ́run tọlọ́run wà ní mẹ́ o ó ní títí tí wọ́n gbà pé ajẹ́pẹ́lẹ̀ yìí ní fi ń hàn wá pé lẹ́yìn tí ibn umar sọ̀rọ̀ débì ibn umar dákẹ́ ọwá ní haddatha ni abi umar bin al-khattab bàbá mi ti ń jẹ́ umar wá sọ báyìí fún mi ọwá ka ní hadithu jibril akhbirni anil iman qala والقدر خيره واليوم الآخر والقدر خيره وشره ابن عمر واقع حديثنا هو ìtọ́jọ́rọ̀ kádàrọ̀ lágbára débẹ̀ ní pé wọ́n bí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ni tí ń jẹ́ imani kìí ṣe ń ta lè fojú rí lamayin ní imani kò sí imani lára làkásẹ̀gbẹ̀ kí ní jẹ́ imani wọ́n wá bí annabi bẹ́ẹ̀ ànábì ní nǹkan mẹ́fà ní jẹ́ ìmáni àkọ́kọ́ àǹtú òmìnà bìlá kọ ọgbọ̀lọ́gbọ́ ọgbà tí ọ̀rà tọ́lọ́ ń sọ kalẹ̀ gbọ́ ọgbà àwọn òjísí ọlọ́ngbọ́ ọgbà màláìkà gbọ́ ọgbà pálìkì yá sallallahu alaihi wasallam ànábì nínú tí ń jẹ́ ìmáni òpó ìmáni mẹ́fà òun àlèmánu bẹ̀rẹ̀ kọ́dàríwá ẹ̀dàkùn jàmá mùsùlùmí lórí gbọ́ta dé yìí òun ni a ti pàkíyèsí wa e àwọn kankan ń bẹ láwọn tí yọ́ ma kírun yọ́ ma gbàwẹ̀ yọ́ ma náwó sójú ọ̀nà tọlọ́run yọ́ ma ṣe wàhálà kọ́nà yọ́ ma lọ hajj kò sì ní débì kan lọ́dọ̀ la fi ń kìlọ̀ fúnra wa pé àwọn nǹkan kéékèèké báyìí ẹ̀dàkùn ẹmẹ́jà fi bara wa ń ṣẹ́jẹ́ nígbàtí yẹn bá wá ń kírun tí ń gbáwẹ̀ tí ń yọ zàká tí ń lọ hajji ẹ̀gbọ́n tí Ibn Umar wí ni òkè Uhudu ìmọ̀ lè fi wé Nàìjíríà yìí sí anírókè Uhudu Nàìjíríà ah, ọ̀rọ̀ só bí lọ́n ọjìnà sí só bí púpọ̀ oke torí pé kò nígbàgbọ́ sí kádàrá ẹ̀dàkùn ẹja ronú sí o ọlọ́run ní já ṣiṣẹ́ káfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánù lẹ́yìn eléyìí ni Ibn Umar wá ka hadithu ti gbogbo wá ti mọ̀ yẹn òun ni hadithu Jibril hadithi tó gùn ta ti mọ̀ táwọn bàbá wa máa kọ́ wa láti kéèké ń bẹnu hadithi yí pé akhbirni anil iman màláíkà Jibril bí annabi pé kọ́ sàlàyé ti imani fún inú tá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wá fi dáhùn òun ni pé wa an tu'mina bil qadari khairihi wa sharrihi kó nígbàgbọ́ pé kádàrá ń bẹ anábíwá fi kankan kún sallallahu alaihi wasallam khairihi wa sharrihi àtẹ̀yí tó dáa àtẹ̀yí tí ò dáa àtórí àtàbúrú ebi ni ọ̀rọ̀ dé apá kìíní ọ̀rọ̀ kádàrá ìsábà máa rọrùn fáwọn èèyàn láti gbà kọ́lọ̀wọ̀n kádàrá orí mẹ́yàn kọ́dà kò ní ìdíkí wá sí fún òun ní ó ti kọ́ máa sọ fún ìgbà ọlọ́ọ̀lọ́kọ̀ ti wà bẹ́ẹ̀ pé kídàkejì ọ kún nígbà ń wá ní ìyá kan nígbà ń ní àwọn ará alé àwọn ará alé tí wọn ò sí ń bẹ̀ nígbà tí ń dá fún yẹn nígbà ń wá ní ẹnìkan ẹ̀dàkùn ẹja fúra sáàrin ilẹ̀ lànẹ́bìbì ní ṣáyìrì yìí wà ṣàrùn yìí

ntọ́wá kùtà mẹ́nubà ni pé ọ̀nà táwọn èèyàn wá yà sí nípa ọ̀rọ̀ kádàrá yìí ǹjẹ́ gbogbo èèyàn náà lọ gba kádàrá bọ́lọ̀wọ̀ àtànẹ́bì ti fi àgbà sallallahu alayhi wa sallam ikhtalafa an-nasu ila thalath ila thalathi majmu'at bàbá ní ká gbogbo làwọn èèyàn àwọn kan bẹ tá ń pè ní aljabariya a ń pa àwọn kan ní alkọdariya wa baynahuma ahlu sunnati wal jama'a kọlọ̀kọ́ masá kàwàkúnnà wọn àwọn súnnà annabuwa muhammad sallallahu alaihi gbogbo bá ti ṣàlàyé nínú al-Qur'an nínú hadith annabuwa muhammad sallallahu alaihi yìí agbóyí àwọn ọmọ annabi adama wa sọ̀kan lórí ọ̀rọ̀ kádàrá àwọn kan gbọ́ kádàrá yé látàrí pé e, eléyìí tá a fẹ́ sọ yìí kìí ṣe tàwọn tó ní òsí kádàrá o aláwọ̀ tí wọ́n láwọn fẹ́ gbọ́ kádàrá wọ́n fẹ́ gba kádàrá gbọ́ náà wọ́n sì tún pín sọ́nà mẹ́ta ìran àkọ́kọ́ làwọn tí wọ́n ní ọmọ ànábì ádámẹ́dà gẹ́gẹ́ bí ewé orí igi tátẹ́gùn gbé kí ni gbogbo ń tọ́ bá ṣe ọlọ́run náà ó ṣe kọ́lápọ̀ mọ́ wàlẹ̀ àyàbò bèlà bọ́bá jalè náà ọlọ́run ló ní ọjà tàbí bọ́bá ṣe nǹkan báyìí náà a kádàrà rẹ̀ ní o àrínú àwọn kan bẹ́ẹ̀ ìdàkejì wọn òun làwọn afá pè ní alkọ̀dàríyà àwọn làwọn torí káwọn má bàa kó sí táwọn jàbàríyà kó sí torí pé ẹ̀ẹ́sẹ̀ wá léèyàn jalè kádàrá náà ló mú jalè ọlọ́sì ni ọmọ jalè èyẹ́ ṣe sìná ẹ̀ẹ́sì wá ní kádàrá ló ní ó ṣe ọlọ́sì ni ọmọ ṣe zìná ẹgbẹ́ wo làwọn tó wá introduce àwọn náà tó wá kọjá àlà òun ni àwọn àlfáà fi máa ké fún wa pé kọ́dà bẹ́yàn ọba tako ẹni tí ń ṣe tí ọ̀dá àbí kí náà mọ́ ń tọ́dá kọ́mọ̀ pé má débí yìí ni wọ́n wì í àmọ́ má débí yìí nìkan kọ́ ọ̀wọ́ náà wà kọjá bí ó dé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sáwọn tá ń pè ní kọ̀dàríyà yìí ẹgbẹ́ kí làwọn wá wí àwọn wá ní àà ọlọ́run ò lè sọ pé kéèyàn ọmọ jalè kó tún wá jalè káwá pọ́lọ́run náà mọ̀ sí olè tọ́jà ọjà lè tán lọ́lọ́run tó mọ́ Ha <laughs> pé ńgbọ̀ jalè fẹ́ o kọ́dà lọ́lọ́run náà ṣẹ̀ṣẹ̀ wà á mọ̀ pé ó lè lọ́mọ ẹja yìí wọ́n lè ẹ̀yà àbùdó ẹ̀dá ewó lọ́dá ní méjèèjì wa ahlu sunnati wasatun baynahuma wa kadhalika ja'alnakum ummatan wasata لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́nibò ti sẹ̀yìn àlúmà nẹ́bìnú sallallahu alayhi wa sallam báwọn kan bá yà sí ìyìn tí wọ́n yà sọ́run ẹ̀yẹn wá dún dédé bọ́lọ̀ ti bẹ́kẹ̀ dó bẹ́ẹ̀ ni ahlu sunna wal jamaa àwọn súnnà nẹ́bì bẹ́ẹ̀ ni wọ́n rí ọ̀rọ̀ kádàrá yìí àwọn ni wọ́n wá dá

àti jàbàríyà àti kọ̀dàríyà wọ́n láwọn ọ̀fẹ́ kọ lọ́lọ́run náà ni àwọn jàbàríyà kí ló sọ àwọn débi tí wọ́n lọ igbe ọlọ́run ó sì pé kéèyàn ẹ mẹ́jà lè èyí tí ọ̀rọ̀ àlọ́ ọjà ajẹ́kọ́lọ́run náà ó ti ká dára pé àwọn tọ̀hún àwọn ni àwọn ọ̀gbà ìtẹ́ wíwọ̀n àwọn náà bá tún kọjá àlà wọ́n kọ́dọ̀ ọlọ́run ọ̀ma ńgbò ṣe tán lọ́lọ́run máa kọ̀sọ́kan tó bá lánàá tọ́lọ́wọ́ àti tàndàlì múlò méjèèjì famadhabu ahli sunnati wal jama'a fi madhhabi al-qadar aw fi al-qadar kí ni tó bá lánàá tàndàbíwa muhammad sallallahu alaihi wasallam mú tí wọ́n ìrádà ń bẹ pẹ̀lú wa ìṣẹ̀sá ń bẹ fẹ́ nípa ọ̀kan wa ọlọ́run fi ability ká lè mọ̀ tún àtòsí ó bíldì ẹ̀sá rẹ̀ nìkan kan wa bá ti wà yìí iná imma shakiran wa imma kafura wa alhamaha fujuraha wa taqwaha gbogbo àwọn àyàpọ̀ lọ bẹ́ẹ̀ tí ń fi hàn wá pé ọlọ́run ọba ní ala ọ̀nà méjì kalẹ̀ fọ́mọnìyàn kò mú kàn bẹ́ imma shakiran wa imma kafura ọjẹni tí ó dúpẹ́ tí ó mórí ọlọ́run ní múmi ní òdodo àbọ́sà ìmórí ọlọ́la fi àmọ́ká wá pé gbogbo tí ọba ṣẹlẹ̀ ìmá ọlọ́run ọmọ àfìgbọ́ ṣẹlẹ̀ tán àbí ọlọ́run náà ló ní ó ṣe ní ó tún wá jẹ yíyà lórí ẹ̀ kọba mu kò sì bá yá kùránì Muhammad sallallahu alaihi wasallam ntí ń wí àwọn afá mọ̀ pé lógúsù ni àlọ́ ní tó lè má fẹ́ yé wọ́n wá fi tí ó fi yé hàn wa bàbá wa Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala nínú àwọn àfá tí wọ́n máa kọ́ yẹ kọ́dà béèyàn ọba máa lékùn rí tó bá jòkó níwájú ṣẹ́ẹ̀kẹ́ bí náà fẹ̀mí yọ́gbọ̀n tí wọ́n wí wọ́n jẹ́ ní jẹ́yìn ó sùn kọ́ láti wí kan ni wọ́n tó béèrè kékè mú wílẹ̀ kan ṣẹ́ẹ̀kẹ́ bí náà fẹ̀mí ní ẹni ilẹ̀ ọwá ni wọ́n lọ bá ń gbé àgà wọ́n wá fi àgà lé ibi tí ó lè gbélé wọ́n wá ń gbẹ́sẹ̀ lé ẹni e èjì ó sì fi ṣe kíni ó sì fi sọ̀kalẹ̀ sí ilẹ̀ ẹni kan náà káwá kó tún dijọ́ kejì ó tún fẹ́ tàtòkè náà bọ́ sí ilẹ̀ ó tún ní ẹlọ gbé kíni ẹlọ gbé nínú igi tó gbẹ́sẹ̀ lé ní àjà ọba bá rẹ̀ lẹ̀ kí ni ìyàtọ̀ méjèèjì ìyàtọ̀ méjèèjì ni pé àwọn nǹkan kan ń bẹ tágbára ọmọnìyàn ká onírú kéèyàn jábọ́ láti orí àjà àmọ́ nǹkan ní ń pé fún rẹ̀ ní ó pé ẹbá ń gbé àjà ilẹ̀ náà làwọn méjèèjì ń bọ̀ àtẹni ọjà àtẹni tó ní wọ́n bá wọn gbé àjà ìgbòho ti bára wọn wọ́n bára wọn lẹ̀ àmọ́ kan òun ló chúùsì àti wálẹ̀ èkejì ọjà wálẹ̀ bọ́rọ̀ kádàrà ti rínú in tí àwọn tágbára wọ ká òun ni tọ́rọ̀ wò níbi wá òun lálẹ̀ pé á ah, kádàrà yìí lápèjúwe nísìn ó sì jẹ́ pé ẹ̀ẹ́mọ́bìnú ṣe ó sì jẹ́ pé lé àgbárígì mọ̀ lọ́lọ́ ní káwọn ọ̀dọ̀gbà fọ́rí bí ó ti jáde fún ọ̀lágbára yìí àbí alágbára wọn mẹ́kẹ́ ẹ̀ wọ́n gbé mẹ́ka mọ́mọ́ pé yóò wù wọ́n tí wọ́n bí àwọn mẹ́ka àbí <laughs> torí káwọn èèyàn mọ̀ wá sí wá gbọ́ pé kódò tún nílé àgbárí jùlọ mọ̀ dáa àwí bẹ́ o gbogbo ọmọ nàìjíríà tọ́ gbogbo bí òun mẹ́ka ẹ̀ṣẹ́ o kódè mi náà ilẹ̀ alárútẹ lọ́rùn àmówù mi kí wọ́n bí mi ní mẹ́ka kàwí báwọn nípa báyìí wọn lágbára kí ó ṣe pé maka wọn ti bí àwọn bó ti lè wọ wúyàn tó àmọ́ngbà tí ẹ ti wá jáde láti ibi ẹ ti jáde ìyàyí tẹ́ wá lónìí ẹ̀yin lẹ mọ̀ kọ́ yẹ wáyà yẹn ọ́dà wọ́n lè pè yín kọ́dà ń bí ẹ ń bọ̀ ẹlẹ́wà rẹ̀ nìkan tí ó pè kí ni mo lọ ń lọ ìpàdé kí nìkan bẹ lọ́nà ẹbẹ̀rún tí wọ́n pín ó mẹ́ ààrẹ ni tí ó padà àbí ọlọ́run ní sàwà wọ́n ní àmìnú tààfi ma wípé àtọ̀nà àwọn jàbàríyà o àtọ̀nà àwọn ọ̀dàríyà o wọ̀sọ́nà ní méjèèjì o ọmọ anẹ́bẹ̀ adama ọláwọn tágbára rẹ̀ ká tọ́lọ̀ ń sì fẹ́ wèwo ló mú bẹ́ ìmà ṣàkìrán wà ìmà kàfòrò lódodo wá nípa àwọn kankan bẹ tó ìpẹ́lágbára ọmọ anẹ́bẹ̀ adama ọ̀ká kọ́rọ̀ ọlọ́run ò ní bíyàn kò ní jẹ́yàn yà sí yíò ń tágbára wọ̀ bá ká àmá ti jàbàríyà ní kápọ́lọ̀un ní jẹ wá ń pákásẹ̀ ń tàà fẹ́ òun náà ni ó tún wá pún wọ́n jẹ wá ń yà lórí ẹ̀ kàlà èyí ọba Kùránì mọ̀ ọlọ́lọ́wọ̀ ìsàlábòsí ọba súnà lẹ́yìn mọ̀ sallallahu alaihi wasallam kásì wá pé kò sí tọ́lọ́un mọ́ àwa là ń ṣe tó wà fúnra wa ń gbà sí ọ̀tàkò ìmọ̀ ọlọ́run àtàgbára rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan فأهل السنة والجماعة وسط بين الجبرية والقدرية nínú àhàdífà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tààfi gbàgbọ́ yí tí ń jẹ kádàrá yìí lórí ọ̀nà mazhabi ahlu sunna wal jama'a hadithu ibn abbas radiyallahu ta'ala anhuma ibn abbas ni كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات ibn abbas ni mo wà lẹ́yìn annabi muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan annabi wá pè mí ó ní wọ́n mẹ́ yìí inni u'allimuka kalimat wọ́n kọ́ láwọn kankan àwọn ọ̀rọ̀ kéékèèké kan ihfazillaha yahfazuk máa ṣọ́ ọlọ́run ọlọ́run ṣọ́wọ́ náà máa sọ ǹtọ́lọ́run fẹ́ se ń tọ́ fẹ́ yóò se ń jíwọ náà fẹ́ ẹ̀fàdùláhù tajidu tujaha ma ṣọ́lọ́hun ọba níwájú rẹ̀ gbogbo bí ọba fọkàn sí ọgbọ̀lọ́hun bẹ́ ìdá sa'alta fas'alillah bọ́bá wá béèrè nǹkan má béèrè lọ́wọ́ ẹlòmíì ọlọ́run ni ó bí wa ìdá sta'anta fasta'in billah bọ́ọ̀bá wọ́n ràn lọ́wọ́ ọlọ́run wá ló ràn lọ́wọ́ ibi tọ́rọ̀ kádàrá wá wà nìí wa'lam anábì ní wífẹ́ ibn abbas ń jọ náà ó ní wà lọ mọ́ o annal ummata law ijtama'at ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak bí gbogbo ayé dáadáa yìí ti lámà yìí fẹ́ kọjẹ́ anábì ní lọ́ọ́ mọ́ wọn ò lè fún ọ ní nǹkan kan àfi ń bá kọ pé yọ jẹ tiẹ̀ kádàrá nù ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك bí gbogbo wọn bá sì tún wá pètè pọ̀ tí wọ́n parapọ̀ pé a kò bá lọ́nà báyìí a parọ́ ma kó ṣe nǹkan báyìí àwìn kan báyìí ń pẹ́ àgbẹ̀ agbákò báyìí bá anábì ló wí o anábì ní lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk àbí ìdọ́lọ̀ bá ti kọ nìkan fún yàn kọ́mẹ́dà fún kọfà kótó kọ́mẹ́tò mọ́rún ní ẹ̀ sí yàn ọlọ́wọ̀n ọba nìkan lólóhun sí ọ̀rọ̀ annabi ni sallallahu alaihi wasallam annabi ní kọ́dà bí gbogbo ayé bá pètè pèrò tí wọ́n ní dáadáa là ń fẹ́ ṣe fún ọ bí dáadáa ni ọba wu ọlọ́run kò lè jẹ́ tiẹ̀ bí wọ́n bá sì tó pètè pèrò lọ́nà kejì báburú làwọn fẹ́ fi sí ọ bí ọba wu ọlọ́run káburú náà sí ọ kò ọlọ́run ti wá sọ fún wa ọlọ́ni inú àdífì yìí kanáà rufi'ati al-aqlamu wa jaffati as-suhuf ẹ̀kà máa dàmú ara yìí rufi'ati al-aqlamu wa jaffati as-suhuf gẹ́gẹ́ tàà fi kọ́ àdítàkàdátà hàn sí ó ti gbẹ kọ́nà àti ní wọ́n gbé gẹ́gẹ́ òun kò mí tí wọ́n ti kọ́ ìtumọ̀ ní pé lẹ́yìn ọ̀bá gba kádàrá yóò lẹ̀ máa dàmú ara ẹni gẹ́gẹ́ bí hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam bó ti wí hadithu yí bákan náà Ubay bin Ka'b nínú àwọn sọ̀hádà annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lóun náà gba hadithu yí wá ibn Mas'ud àtọ́pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hádà annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n gba hadithu yí wá bẹ́ẹ̀ ìbéèrè tí mi wá fẹ́ wà là ń gbégbé sí ayé tà nẹ́bí wífín fún àbáṣì fi ó gbé yìí wípé bá a bá fa àtọrọ wa bá tó ọlọ́ni ìjọ tá a bá tẹ̀ tí ó tẹ̀ ọlọ́ni ìjọ tí ó bá rí bá a ti fẹ́ ọlọ́ni ìjọ tí ó bá rí bá wa ti rò ó ọlọ́ni ìjẹ́ gbogbo wa là ń gbérù gbésí ayé bẹ́ẹ̀ ẹ ẹja rárá wa létí ti Ibn Umar wí ó dìgbà tá a bá tó gbérù gbésí ayé bẹ́ẹ̀ Ibn Umar ní hatta yu'mina bil qadar bíyàn bá kírun tó gbáwẹ̀ tó yọ zàká tó ní tó tó pé ìrúdù tí ṣe sàárà bí ọ̀bá tí ìgbégbèrú ayé bẹ́ẹ̀ ẹ̀nà ọmọ rú ní kẹ̀ẹ̀bí mùmìnì gbogbo tí ọlọ́run bá ní kó ṣeéṣe kágbàkóhun ló ṣeéṣe èyí tí ọ̀bá ṣeéṣe kò wọ́lọ́run ni òun lànẹ́bí wí sallallahu alayhi wa sallam bọ́bá wá rí bẹ́ẹ̀ báwọn alfáà bá wá sàlàyé hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀nà ibi táwọn èèyàn ti wá sí hadith annabi gbọ́ wọ́n tún wá sáré yẹn nẹ̀nà rẹ̀ àbí àwọn ìbéèrè kan táwọn kan ti bí àwọn àfá ní ma ń fatíra tí ma pọ̀ ṣòro rẹ̀ àwọn kan ni wọ́n ti bí wọ́n láwọn ìbéèrè ọ̀dà ń gbẹ̀ wí báyìí ọdẹ ilé yìí ń kọ́ wọ́n ní ìjẹ́ yẹn lè wá pé rúfin àti àtìláàmú wàjá fàtí àsòṣòrò pé ọlọ́n ní tákàdá ti gbẹ kọ́dà àti sekini àti gbé gègé kò ń bí wọ́n ti ń kọ́ kọma wá ti ń tà ń pè ní al-ihtijaju bil-qadar kọma wá fi kádàrá sẹ̀rí gbogbo tí ọba ti lè ṣe kádàrá ni ẹjá máa rántí ẹni ọjá lájá àtẹni tó ṣe tó gbé ládà tó lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ látájà tí ọ̀ wá ní mọ́yàtọ̀ pé ìwọ́n lè pé wọ́n lọ gbé ládà wá kọ́ ọ̀fẹ́ bọ́ọ̀lẹ̀ ní orí ajá ọlọ́ni ọ̀kọ́ àyíṣe tẹ́ wà ní ẹwà ohun tẹ́ wà bí tọ́lọ́ ní ẹwà yìí kò gẹ́gẹ́ àpèjúwe tí mo àtàwọn àpèjúwe gbogbo ọpa wá láṣẹ pé a ṣe é àbófin sí wa ní ara agbára àti ṣe é àìṣe rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi kádàrá jẹ́rìí pé kádàrá ni òjé ń ṣe ọ̀là náàbì fi ní ẹ̀mẹ́lú fàkólón mọ̀yásẹ́rùn límẹ́ kò lè kàlà ìjọta dì fi dé àwọn sọ̀hábí ọ wọ́n wá bí ànábì sọ̀rọ̀lọ́sọ́lọ́ pé fíìmẹ́ al'amal iṣẹ́ wo ló fún bùdá máa ṣe rufi àti àkìlámù wàjá fati àsùkù fíìmá al'amal ìwó ló tún kù tí kí ní yóò tún máa ṣiṣẹ́ sí ńgbẹ̀ kó ti gbẹ tátàdá ti gbẹ kálámù sì ti kó mbi wọ́n ti ń kọ́ èsì nẹ́bì fún wọn jọ́nà ní fọ̀kúlù mọ̀yẹ́sẹ̀rún lèmá kó lè padà wù o ń kálukú lọ́lọ́wọ́ sẹ́rọ̀ fún tó torí ẹ̀dá àmìyàn wá ní dúndú pé wọ́n ti ní gbogbo nǹkan pẹ̀lú kádàrá ni bọ́lọ̀mbá ló wọ́n mọ́nà òun mọ́nà ẹ̀mẹ́wòrẹ̀ sí wà sí fún ara wọn tí ń wí lónìí kọ́dà àwọn ẹlòmí ń pé ẹmọ́ wàhálà yẹn pọ̀ ẹ pa wọn tí ò ṣe kí ẹ pa wọn tí ẹ̀yin lọ́lọ́run ni ẹ̀yin lẹ́dáná ẹ̀yin lẹ́dá lìjẹ́ndà ni bọ́lọ̀n bá ní wọ́n wà lìjẹ́ndà wọ́n wọ̀ ọ́ gbogbo eléyìí ọ̀tà kò lànà al-Qur'anu wa sunnah ìlànà Ànábì ni pé i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ọlọ́nkọ́ mọ́ sáà sẹ̀wárò fún tọ́ dáa lápàbí náà ṣéèkù náà ibùdó fẹ̀mí tí ẹ̀rákùn kéyàn ó gbìyànjú kọ́ ka tíra àwọn tíra kékeré ní kò ju bí 30 pages lọ risalatun fil qada'i wal wọ́n tún bá pẹ̀lú ẹ̀mí wa wọ́n nínú táwọn èèyàn máa wí tí wọ́n fi máa ṣe àdífì yìí gbọ́ wọ́n láwọn ka Muhammad sallallahu alaihi wasallam ní bọ́mọ bá ti wà nú oyún láàdìran màláìkà sí pé kọ́kọ́ nǹkan mẹ́rin ẹsẹ̀un bàbá àbí àdìran màláìkà sí pé kọ́kọ́ nǹkan ìdí màláìkà ti kọ́ láti inú oyún ẹ̀wọ́ lẹ́yìn tó máa dàmú ara yín síta ẹ̀mọ̀ ṣe wà sí fáwọn èèyàn torí pé wọ́n ti kọ́ síbẹ̀ pé ṣẹ̀kíyún aw sa'id àdégbé bọ́bá ẹ̀kọ́ lórí mú ní yóò sọ ríire bọ́bá ẹ̀kọ́ lórí ibú ní yóò sọ rí ibú Sheikhul Ibn Uthaymeen al nǹkan mélòó lálọ́ ní kí màláìkọ́ ọlọ́ọ̀kọ́ yọ́kọ̀ lẹ́yìn ṣàkíyù haúsá ìlú yọ́kọ̀ kí ni al'ajali ọdún mélòó lè lò láyé ní oyún ìyá rẹ̀ ọ wà ní oyún lọ́lọ́ ti ní wọ́n bákanáà wọ́n kí ni arìsgù kí ni ọ̀nà láyé tí èkú ṣékù wá bírú àwọn báyìí bá ń bẹ́ ńlá ìwọ̀n níbi ọ̀nà ìdáyà ọlọ́run lẹ́ẹ̀mọ̀ ló kádàrá sí pé ọlọ́run ẹ̀fì wá lẹ̀ lọ́lọ́mbà ọlọ́run fi wá ẹ̀sá pé kọ́lọ́run ọ̀rọ̀ wá lọ́kàn ọlọ́run fi wá mọ̀nà ó sì wá mọ̀nà ṣé gẹ́gẹ́ fẹ́ mẹ́ni ní ìjọ tó bá rí ọ́ tí wọ́n lọ pé dókítà wá pé ìní di dókítà torí pé ti kọ wọ́n ti kọ̀ gbà tí èyí lò láyé láti inú oyún nídìí kọ́wúlẹ̀ bẹ́rí bá fọ́ látò nílọ nísìn gbogbo ẹ̀dínwó yíò bá bẹ lórí rẹ̀ bọ́rí bá fọ́ bọ́bá fẹ́tẹ̀ gún nǹkan bíná bá jó kọmọtìrìtì ààrẹ bọ́bá wá bí kó pé kí ni ọlọ́run ti kọ ajá yìí bọ́bá ìkóhun ó kú dókítà lè pé kóhun ọmọ kù àbí àrísbù ṣékù lẹ́gbùn fẹ̀mẹ́ni ní lára tí wọ́n kọ òun ní gíní òun lásìkì ẹgbẹ́ kò ń lé mọ́ ọgbẹ́ ọlọ́run ti kọntí ìnà ní ayé ní mo sì ṣiṣẹ́ bí i ṣiṣẹ́ yọ́wà bá mi àwọn àsìgbọ́npọ̀ ọ̀rọ̀ kádàrá gbogbo eléyìí pé mo ti wí ẹjá máa rájá àpẹjúwe ni ẹnìkan já látájà ẹnìkan sì ni wọ́n bá ń gbé àgà tó ń sọ̀kalẹ̀ ń tí alágbára yẹ sáré lébà fólìkọ̀lá kọ́dà kọ́ mọ̀nà kéyàn wà àlìjẹ́nà lágbára rẹ̀ wà láì àmì ìtàwà alágbára ni pé ọlọ́lọ́lá àlìjẹ́nà ní ẹ̀dàpọ̀ ẹjú ẹbẹ̀ fún mi kí n tọ́ kọ́dà kò sí garanti pé yàn jà síbẹ̀ ń jẹ́ nù náà tọ́ ni lágbára àti tọ́ bẹ́yàn bá wá tọ́ bí ọ bá bá rẹ̀ òun lọ fi rẹ̀ síbẹ̀ in nípa báyìí àwọn eléyìí ni àwọn ọ̀nà tí àwọn àlùfáà ṣe lálàyé pé bá bá fẹ́ gbàgbọ́yé kádàrá o ẹmọ́jà wá gbọ́yé dédé àwọn nǹkan kan kí làwọn nǹkan náà kí n rìpítì ẹ̀ ọ̀nà tárùkù làámàlì tárùkù àlàámàlì kẹ́yàn wá kóhùn ní ṣiṣẹ́ àtiṣẹ́ tayé àtiṣẹ́ tàlìkìyàmà nítorí ọba lágbára láti ṣe tọ́lọ̀ ń mọ̀ pé òun ni ó àbí tọ́lọ̀ ti ẹ̀pá wá láti pé á ṣe ní nǹkan ẹ̀sìn tún láti dídé yóò ṣe gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tí mo ní Sheikh Ibn قال العلامة ابن عثيمين رحمه الله lára tí bàbá ibn Uthaymin tún wí wọ́n ní táwọn ọ̀bzáàfù ní pé ọmọ nìyàn máa tẹ̀rẹ̀ mọ́ sọ lẹ́ẹ̀kan mọ́ láwọn kan jẹ́ jàbàríyà àwọn kan jẹ́ kíni kọ̀dàríyà bàbá ibn Uthaymin ní al-insanu yakunu jabariyan inda ad-dalala wa qadariyan inda at-ta'a kama nabi adamu fa huwa jabariyun fi ad-dalala wàkọ̀dàrí yón ẹ̀ndà tọ́à níjọ́ tó bá fẹ́ ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ níjọ́ òní ọwà díkí ni ìjábárí pé ọlọ́run lọ́kọ́ ọlọ́run sí kí ọlọ́run ẹ̀mí náà ti ẹ̀fẹ́ máa ṣe ọlọ́run ló ti wà nú kádàrá ni àmọ́jọ́ tẹ bá pè pé ọwá ṣe tọ́lọ́run ọ̀wá ní kọ́lọ́run kọ́ gbé kóhun ṣe tọ́lọ́run níjọ́ òní ọwà díkí ọlọ́run ọ̀kọ́ ọmọ ìjọ ń pé kó se tọ́lọ́run bẹba wá pé kí ó kírun kò ní lo kádàrà mẹ́ àmọ́jọ́ tó bá fẹ́ ṣe fẹ́ tí ẹ̀ bàbá ní tọ́ kọ́mọ̀ nínú ọmọnìyàn fi ń tan rẹ̀ kìí ti pé wọ́n mú kan tí wọ́n mú lọ́wọ́ náà wọ́n rẹ̀ méjèèjì níjọ́ tó bá jẹ kó se tọ́lọ́n tọ́lọ́n pè síbi kọ́ tẹ̀lé tí ẹ̀ yọ́ wà dí kíní yóò dé kọ́ darí kọ́lọ́n kọ́ mọ́sà sọ àwọn bí ọ̀nà méjèèjì eléyìí ni àlàyé ní ṣókí nípa kíni àgbọ́yé rúfin àti àkìlámú wàjáfàtí sọ́hùf tànàbà bil qadar bàbá wa ti ma ti ń jẹ́ kádàrá a sì gbàgbọ́ yẹ́ ọ̀nà wùlà àfi ìgbà kádàrá gbọ́ a má pàtàkì rẹ̀ ìpẹ́kọ́dọ̀ olè má jẹun àtàwẹ̀ ó wúlò fẹ́yàn bá gba kádàrá gbọ́ o àǹfààní olè yẹn wá fẹ́ ṣe ń bí kọ́ gba kádàrá kọ́dà tó dálì wọ́n ni al'i'timadu ala Allahi ta'ala inda fi'lil asbab li'annahu muqaddirul asbabi wal musabbabat ẹnìkẹ́jọ wá bí mí bèèrè ìlàrọ̀ yìí nígbà mú jókòó yà pé ẹ̀dàkọ̀ ẹgbà wá fìyàn náà fún ó ní Allahu muqaddiru an fọ́lẹ̀ lómí à ní musabbabu àkọ́kọ́ àǹfààní tẹ́yìn ó ṣe tọ́lọ̀n bá ní ká gba kádàrá gbọ́ gẹ́gẹ́ bọ́lọ́run àtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti pa wá láṣẹ rẹ̀ òun ni pé al-i'timadu ala Allah yóò jẹ́ kí gbára lọ́lọ́run yà orinlẹ̀ ìgbára lọ́lọ́run tí ó ma asbab inda fi'li al-asbab òun ni mo pẹ́sọ lẹ́ẹ̀kan pé èyàn ń ọ̀nà kan kò túnmọ̀ pé yọ́ já síbi tí gbogbo ara yòókù já sí bí ò bá yé wa káwọn mẹ́rin àwọn márùn-ún kí wọ́n jọ sàdéhùn láàrin ara wọn ní sí pé abẹ́jọ bẹ̀rẹ̀ wúwò kan náà àbáwọn tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ kámà wulẹ̀ mú àpèjúwe kàyálí wá gbogbo ẹni ó sí ṣọ́ọ̀bù kọ́ wọn máa tarú ọjà kan gbogbo náà wọ́n já síbi tí wọ́n ní kejì já sí kò ṣeé àwọn nǹkan wọ̀nyí là ń pè ní al-asbab nínú súnnà ọlọ́run lórí ilẹ̀ òun ni pọ́lọ̀ ń kápá kó ṣe gbogbo nǹkan ẹlápẹjá gbà níye inna Allaha ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́lọ́n kápá kó ṣe àbí tí ọ̀gá bẹ́ ṣe àmọ́ nínú súnnà rẹ̀ sábàbí lápẹjúwe lẹ́yìn ọba bímá àfikó sékẹ́ni àfikó níyàwó àbí kíyàwó ní ọkọ bọ́bá wá lọ́kọ tó níyàwó wọ́n wà bímá àmọ́ sí gbogbo ẹni ọlọ́kọ tó níyàwó ní bímá ibita lọ́nà inda fi'li al-asbab àwa ní gbára lé sábàbí èèyàn ní sọ pé mo ti níyàwó mo bímá ni àti sí ọmọ wa lọlé ọkọ ọgbọ́dọ̀ mẹ́bìmá alẹ́ ti mẹ́dú alàlọ́ ìgbà wọn láwà sáré rántí pé kádàrà ń bẹ àmọ́kásẹ sábà bí ní túláàsì ní fọ́mà nẹ́bí adama ọlọ́run kápá kéèyàn ọmọ níyàwó kó bímọ ó sì ti ṣe ó ṣe kọ́lá kìí sẹ̀ kan annabi isa kọ́lá ńgbà táwọn kan tó fẹ́ wá sọ yíò náà di bá míì ọlọ́ni ẹjọ́kọ̀ ara yí jẹ́ àti sèyí tó jù bẹ́ẹ̀ lọ inna mathala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun kí ẹni tí ò níyà tí ò ní bàbá ńkọ́ Al-Qur'ani ló ń o inna mathala Isa inda Allah ọlọ́run lápẹjúwe tó jọ ànẹ́bì Isa lọ́dọ̀ ọlọ́run ka mathali Adam ẹ rẹ́jìta ànẹ́bì Adam ẹni òun ọjẹ́ níyàbẹ̀ lè yóò ní bàbá khalaqahu min turab yẹpẹ̀ lọ́lọ́run àbùdá àbídá ìtumọ̀ eléyìí ni pé gbogbo àsìbáàbù tẹ́rí yẹn kọ́lọ́run ó rí múfù ẹ̀kọ́ wá tí ń ṣẹlẹ̀ yọ́ sèsè kò sí tọ́lọ̀wọ̀ tó ti wá gbé kalẹ̀ pé bọ́ bá fẹ́ ṣe nǹkan báyìí tọ ọ̀nà báyìí ara àǹfààní àlè imanu bel kọ́dárì ni pé bàbá wa ń tọ ọ̀nà ni àwa ní gbára lọ́nà ọlọ́run lágbára lé torí a mọ̀ pé gbogbo ẹni tó bá tọ̀nà yìí ni ó síbi tí ọ̀fẹ́ já sí ẹwà pẹ̀júwe ti ọ̀rọ̀ kéèyàn níyàwó kó bímọ tí mo wílẹ̀ tí èyàn bá rí ibi tí wọ́n ti ń tírìtì àwọn tó wà infertile àwọn tọ́lọ́wọ̀ kádàrà pé wọ́n lè lóyún pẹ̀lẹ̀ wọn ó bímọ gbogbo ẹni tí ó wà ń bẹ́ ọlọ́nkọ́mọ́sà dá wọn lóhùn gbogbo wọn lọ́mọ olóore gbogbo ẹni ó ti bí tó tún tó ọlọ́nkọ́ tó sàlékún dáadáa èyí ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò gbà pé kádàrà wọ́n research wọ́n wá discover pé yàtọ̀ fún tí ń bẹ lérò ọ̀pọ̀lọpọ̀ wa pàtàkì jùlọ lọ Yorùbá ni pé ọ̀lọ́fẹ́ mi <laughs> àwọn nìkan ni owó tó ń wojú ẹ̀ títí látijọ́ yìí wọ́n rí pé ọ̀fẹ́ jẹ́ pé 50-50 lóbìnrin àtọkùnrin ní in ti ń fa infertility láà bí n ti ń bẹ lára ọkùnrin bẹ́ẹ̀ ní bẹ ní kíni ní bẹ lára obìnrin wọ́n lápèjúwe tí ó jẹ́ oyé wa wọ́n ló ẹlòmí ń bẹ tó ṣe pé ní réètì fatility ti ẹ̀ òkèrè àmọ́ngbà tọ́lọ ní wọ́n so pọ̀ ẹni ọ jẹ́yàwó àbọ́jọ́kọ rẹ̀ ti ẹ̀ háì yọ wá yọ papọ̀ yọ kọmplimẹ́ntì ẹ̀ ẹ̀yọ́ bá rí bí wọ́n bímọ àmọ́njọ́ tó bá wọn ò ní bí ma nínú àṣẹ ọlọ́run níjọ wọn bá wá kọra wọn àwọ̀ wá ní mọ́ òun ìyàwó wá jáde ọlọ́ọ̀fẹ́ ọkọ̀ míì títí ẹ̀ háì wọn alọ́lọ́ ti gbàdúrà rẹ̀ nígbà ní lámàáyí kèése gbogbo ni gbogbo àwọn yẹnyẹn gbogbo àwọn wádìí kí ní ń fa ìbímọ kí ní ń fa ìbímọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn ọwá kú 10% of cases of infertility táwọn òrí díẹ̀ ẹ̀dàpẹ̀lọ wádìí pé ọkù kí ní about 10% cases of infertility lágbàáyé ètí ń fa ní àwọn ọmọ àwọn àbá wa wọ́n gbé ẹ̀yìn lẹ́yìn ọmọ àwá mẹ́ wáyẹ̀ ìyá alùmọ̀ yẹ̀ ṣáà wú àkíyìmọ̀ ìdí <laughs> ọlọ́lẹ́ni a bá fẹ́ akẹ́ decide nípa ní fún òun lè ṣẹ́kìmẹ́tí huwa ya'lamuha a ní fún òní náà ó lè mẹ́jẹ bá fi ń pọ́ níṣẹ́ o gbọ́nà wọ́n bá fi àìbí ma pọ́ níṣì ìyàn kò ní jọ tọ́ sáwà nẹ́bí ọlọ́run punishment ni ọlọ́run fẹ́ràn àwọn nẹ́bí ọlọ́run púpọ̀ àrínà àwọn nẹ́bí ọlọ́run punishment àmẹ́lẹ̀ hikmatin huwa ya'lamuha ọlọ́run láwà láàmà hikima ti ń bẹ̀m̀bẹ̀ ọlọ́run fi dé hàn wánú al-Qur'an ẹwú ọmọ tí wọ́n ní wọ́n panu suratul Kahfi kí ló fà torí pé bọ́bá dàgbà òun ni ó ni wọn èyí wọn làwọn àfá àmọ́ tírìtì asọmaráìsì ẹlẹ́ẹ̀kan báàbùl mashíà wọ́n ni tí wà ń pè ní mashíà oríṣi méjì ni almashi'atul kauniyya wal mashi'atul shar'iyya àwọn kankan bẹ tí ó ma exist ọlọ́ngun nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ kọ́ ma bẹ̀bẹ̀ torí nkankan tó fẹ́ kó rí bákà ah, kí gbogbo wọn máa jọ́sìn ní gbogbo orílẹ̀ ayé ó wọ́lọ́run èyí ṣe tó rí àwọn ẹ̀kan ọ̀jọ́sìn fún wọn ò sì lè rí bẹ́ illa an yasha Allah àmá ní hikmatin huwa ya'lamuha aljanna ó sì sí ẹkùn ológun yàn bá àbára wọn tí ó wọná kò lè ní ara hikmanu nípa báyìí ọ̀rọ̀ ń tàà sọ dé gbogbo bí ní pé ara ń fa ní al-imanu bil òun ni pé èyàn ma tọ̀lé sábàbí o sábàbí tọ́lọ̀ ń bá gbé kalẹ̀ fún nǹkan báyìí tẹ̀lé àmọ́ gbogbo ẹni ó bá tẹ̀lé sábàbí náà kí ó rí kí ni al-musabbab ìtọ́lọ̀ ń ṣe sábàbí ẹni musabbab nǹkan kan ni ó béèrè béèrè yìí òun wá ni pé ta ní ó dìtámì pé sábàbí báyìí mọ́fẹ́ẹ̀ ẹlì lò ọ̀sẹ́ ni ó ní authority ní àfọlọ́n ẹnìkan wá lè sọ pé irú sábà bí yí o ẹlì lò yọ́ ti ẹ̀ jáde kò ní jáde ẹni ó láṣẹ ẹni ònìkan lọ́lọ́ àpèjúwe táwọn àpá àmà fún akọ́bà yíwa lápèjúwe nísìnyí èyàn fẹ́ lọ hajji ẹgbọ́n fẹ́ lọ sin ni wọ́n wá ní owó agbègbè di 500,000 ó ní ò ní ìdí òun ní san kọ́bọ̀ tó yàrá náà lò wọ́n wà bá ṣe pẹ̀ kí ní wọ́n kààrà sí sọ ọlọ́run faramọ́ sábàbí ọlọ́run <laughs> faramọ́ sábàbí nípa báyìí àpèjúwe nìyẹn láti lè mọ̀ pé asbáàbù ń bẹ ohun àmọ́ta ní ọ sọ pé sábàbí yìí mọ́ fara mọ́ ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọlọ́run ara àwọn pàwà sọ́lọ́wọ̀ delegate ni kò fẹ́ nìkan òun ni ẹjẹ́ ń padà sórí ọ̀rọ̀ àbímọ ìfẹ́yàwó ta wílẹ̀ kan ẹwọ́ mẹ́niyàn láyé lónìí àwọn kan wá ń bẹ ètò ọlọ́run tọ́lọ́run ti ṣètò ẹ̀ ti mọ̀ pé ọkùnrin ó obìnrin àdàpọ̀ ìdàpọ̀ láàrin àwọn méjèèjì ní ma já sí kíni bọ́lọ̀n bá fẹ́ ní ọjà sí kíni ní ọjà sọmọ bọ́lọ̀n sì fẹ́ wàyẹ́já alùmọ́ ìyà ṣááwú modern medicine wá ọwá sẹ́sẹ̀ establish ẹ̀ lónìí in tí kùránì ti establish more than a thousand years wọ́n ní àwọn òsí tí ń fà pé nǹkan tí ń fà ní arọ ọkùnrin ní arọ obìnrin ní kọ́nà eh, factor gbogbo ẹ̀ ni wọ́n identify wọ́n lọ́wọ́ kún tí ó kéré sí 10% ní cases infertility tí ó àwọn òbí sàlàyé ẹ̀ pé tí ò tó bí mẹ́rin dẹ́kùn pa àwọn ọmọ wá wóògùn sí ẹgbẹ̀dẹ́ <laughs> yẹn bá mọ̀ ní ọwà ògùn ẹ̀ àwọn kan wá ń bẹ láyé lónìí àwọn wá láwọn pa kádàrà tàwọn dà èyí tẹ́ ní obìnrin ọmọ fẹ́ ọkùnrin obìnrin ọmọ fẹ́ obìnrin ọkùnrin ó sì máa fẹ́ ọkùnrin wọ́n ti ń kúrú ẹlú ti wà iná ọwọ́ ẹ̀dàkùn ẹ̀yà àgbàlagbà ẹ̀dàkùn ẹ̀bá wa ké máa wọn tí wọ́n jẹun yóò tán tí wọ́n wá bẹ́kùn bẹ́kùn rú ẹ̀ wọ́n má kó bá kọ awọ o àwọn wọ̀nyí bọ́kùnrin tí wọ́n ń fọ́kùnrin tóbìnrin tóbìnrin yìí ẹgbẹ́gbò lọ́lọ́n tí wá yẹ̀yẹ̀ wọn táwọn náà gbà báwọn yẹ̀yẹ̀ àwọn kan bá tún fẹ́ ní àwọn náà fẹ́ <laughs> àwọn lesbians àwọn homosexual gangan ni àwọn náà bá tún ní inú ráìtì tàwọn náà ní káwọn ooru káwọn òbí ẹ lọ bí ẹwà mútàbà bí mi ìdí ọ̀fẹ́ ẹgbẹ́ kí ni wọ́n wá ń ṣe láyé lónìí gbogbo à ń so léyìí káfílì àwọn tí ọ̀mọ tí ń bẹ́ ń di ẹ̀ tí wọ́n bá gbé wọlé yọ ọlọ́run má bàlújẹ́ o ọlọ́run níjọ́ wọlé ẹgbẹ́ gbogbo wọn ma wá ṣe lónìí ẹ̀rí ẹni tó yẹ pé ní ọmọ òun èyí wọ̀n ti ẹ̀ṣòro mọ́ nígbà tọkùnrin bá ti lè náwọ́ sọkùnrin gbéyàwó òun <laughs> tóbìnrin lè náwó sóbí ẹgbẹ́ rẹ̀ gbé my husband inú ẹ́ wọ́n wà tẹ́rí jọ tí wọ́n bá láàrín fẹ́ bímọ Allahu Akbar ìgbésí ayé ẹranko yọ́ wà ní irú obìnrin yìí bóyú ti lọ́kọ̀ kan àbọ́lẹ́nìkan tán jọ́ kan gba ọkọ kọ́dàkùnkọ́ bá òun pregnate kí ṣe partner wọ́n dáwò ní èbò kan lórí bọ́bá àwọn fún partner olóyún bọ́bá wá bí òun lọ́wọ́ ọmọ ọmọ wọn obìnrin sóbìnrin ọkùnrin sọkùnrin yọ́wọ́ ọkọ̀ ọjọ́ gbígbà wọn kánrin gbogbo àwọn eléyìí ọlọ́nkọ́ sọ́wà ń bẹ́ o ọlọ́mọdé ọwọ́ lúyí o àmáfikà wà náà múra àwọn kan ti láwọn lajú débẹ̀ o tí wọ́n ti ń kíbò sí rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n sì máa bẹ̀rẹ̀ ọlọ́rọ̀gbò alékẹ̀ wọn gbogbo eléyìí lábẹ́ àǹfààní àkọ́kọ́ tí ń bẹ lábẹ́ al-imanu bil-qadar bíyàn bá gba kádàrá yọ́ wà mọ̀ pé ká lo sábàbí sábàbí ń bẹ ọlọ́run nìkan ló sì lè sọ fún fara mọ́ sábàbí báyìí bíyàn bá wá tẹ̀lé sábàbí yìí jẹ́ yọ́ wà já síbi tí ń lọ kìí ṣe dáadáa gbogbo èèyàn kìí já yọ wà gbára lé tani yọ gbára lé ọlọ́run ọba lára al'imánu samaratu al'imánu belkọ́dà rọ́hàtún nafsi wa tumanina tilkọl ọlọ́nkọ́ mọ́sá jẹ́kẹ́ ní àtẹ̀yìn ó lè gbá kádàrá gbọ́ wàláì bí mani belkọ́dà rí bá jòkó lẹ́mìíyàn òun lẹ́ máa rí lára àwọn ẹni ọlọ́run tẹ́ àti ẹ̀rí gbogbo ẹ̀ bọ́rápọ̀ mọ̀ pé kọjẹ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ àyọ́ balẹ̀ ọkàn balẹ̀ tọ́rọmọ̀ pé tọ́lọmbá ní ó se ní ó se rọ́hàtùl kọlì nafsi wàtùmà nínàtùl kọlì bíyàn bá dé western world lónìí in ti ní àwọn èèyàn tí ń láǹdà àwọn èèyàn sí kílíníkì jù nínú àwọn rìsáàjì èèyàn fi ń lọ jù lónìí òun ni kọ́lá èèpò eh, lọ lórí èèpò eh, ní kí ní yóò di lọ́la ní tí ń da kọ́lá ń lórí rú ìgbà tó ṣe pé kò sí unsuru kíni al-imanu bil qadar ọgbà pé òun náà lòun lè dé lóbi lè lé kọ̀mọ̀gébò ń bá dé ó lè má lé bọ́lọ́mbá ní òní lé àmọ́ bá ní al-imanu àwọn àfáà ní kó tíráì rẹ̀ yóò rí pé ọkàn wọn balẹ̀ a ń pè wọn ni sheik abubakar mori sheik abubakar mori àwọn ni mufti liberia lónìí wà ọgbọ̀ ìtìhádà ulama africa member union of african scholars ni wọ́n àwọn ni wọ́n sọ̀rọ̀ ìfún mi wọ́n ni àwọn náà tí ẹ máa fẹ́ kẹrù ọmọ bà wọ́n gbà mí àwọn tí ẹ bó <laughs> ní bóòlẹ̀ òsì máa pé wà láyẹ̀ bà wọ́n pé ìgbàtà bá ń dẹ́rù bá wọn gan ní àyàtà wọn máa kí yí wàláhí wọn sọ bẹ́ẹ̀ fún mẹ́rí Sheikh Abubakar Mori ló kọ wọn mufti presently mufti Liberia ara tàbàrà fẹ́ ìmáni belkọ́dà àwọn oní psychology ẹ̀dá fún ọmọ ìbínú tó bá bẹ́ẹ̀ jòkó ẹmọ̀ pé bẹ́ẹ̀ ọba ṣe wá sí nafsi ní kọ́mẹ̀ẹ́dẹ́yìn obìnrin rẹ̀ wò nígbà tí èèyàn wà ní kó flashback bọ́yógún ọdún sẹ́yìn kábogún ọdún gbogbo wá ti wà ní kíyàn wá kọ́lẹ̀ pé lógún ọdún sẹ́yìn iye akíní ọjẹun 2012 láwà yìí sí 1992 kan 1992 kíyàn ọdẹ́tì ẹ̀kalẹ̀ nísìn pé ní January 1992 in bẹ̀rù pé nǹkan bá ilé ṣẹlẹ̀ ìgbésí ayé mi in bẹ̀rù pé nǹkan bá ilé ìgbésí ayé mi lè yọrí sí báyìí mo lè má pàásì nǹkan báyìí mo lè má rí nǹkan báyìí mú ọwá nóòtì ẹ̀kalẹ̀ kọ́ wá bí rẹ̀ 2012 pé mélòó ló ṣẹlẹ̀ in most cases wọ́n lágbára káká ní 5% yóò fi ṣẹlẹ̀ ní tọ́mọnìyàn dẹ́rù bá rẹ̀ <laughs> bóòlọ̀ lórí bóòlọ̀ lórí èyí tó pọ̀ jù ní ò ní rí bẹ́ẹ̀ àmẹ́ni tó bá ní ìmánu belkọ́dàrí òun ọ̀tí ẹ̀ ní gba ẹ̀rí láyé yọ́ ma mọ̀ pé ọlọ́run ọba ní ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí kèése tí wọ́n jẹ lónìí ni ò jẹ wọn gbanú kọ́lá kèése tàná wọ́n ti jẹ tàná tán ọ̀lá tí wọ́n ọmọ báwọn dọ̀lá àwọn òun ní kó wọn sí wàhálà ọmọ ẹ̀dẹ́ èèyàn kèése tí ń rí lónìí àbíbò ló sí ń gbáyé lónìí àmọ́bò ní ó gbé kọ́dẹ̀ lómi ọmọ fúláyọ̀ ọ̀rọ̀ ọdún kalẹ̀ lónìí yóò ti máa wá dẹ́rù bá rẹ̀ láti ìsin kalẹ̀ bọ́ọ̀ bá wá padà di bóyá kí n mọ́ ìsàmù wà tí ó bá mọ̀ bọ́ọ̀ bá di pòfẹ́sọ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún bọ́ tí ìmọ̀ bóyá wọ́n pè ọgbọ̀n ọdún gẹ nílé ayébèlé níbi iṣẹ́ àbẹ́ni bíjì náà ọwọ́ kọ́dà àwọn ní psychology fi yíò yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ ènìyàn kéyàn ó déètì ẹ̀ kalẹ̀ wọ́n ní kọ́kọ́ tẹ́sì ààrẹ wò ó padà pé bí ogún ọdún ọdún mẹ́ẹ̀dógún sẹ́ ìbẹ̀rù gara ìbẹ̀rù mélòó lọ ṣẹlẹ̀ nísìn alágbára káká ló gbére pé bóyá bí 5% ṣẹlẹ̀ mbẹ́ psychology tó ní bẹ́ẹ̀nà al-Qur'an al-Karim إنما ذلكم الشيطان شيطان يخوف أولياء èsù ní máa dẹ́rù ẹbà àyàn nígbàtọ́ bá ti rí pé òun ti wọ ara àyàn kò sí má nílẹ̀ yọ ma wá kó gbogbo àwọn èrò ní tí ó yẹ kéèyàn bẹ̀rù yọ ma dábẹ̀rù ìsìnyàn lọ́kàn ọlọ́nkọ́ mọ́ṣá sànú wa nínú àwọn àǹfààní tí wọ́n ní èèyàn jẹ samaratul imani belkọdàrọ̀

ọlọ́mà sí o àwọn èèyàn àwọn méjì lọ́mọnìyàn nílà nǹkan méjì làwọn máa bá lára ọmọnìyàn alkọlbù wàlìjísìmù ara àtọkàn dókítà àwọn méjèèjì sí yàtọ̀ ìbìnkọ́yí mi ní dókítà ara àmọ́ àmọ́ dókítà ọkàn òun làwọn ànẹ́bí ọlọ́run àtẹni ó jogún ànẹ́bí ọlọ́run

ìmìnkọ́ yìí ní bàbá ní rọ́jú ká ná 10% jẹ́ sọ́kàn ọkàn ọ̀dá wà gbádùn ara náà torí tí ọba sọ́kàn àrọ̀ ọ̀dá òun làfọ́ olórin kan fi ní antabirruhi lábẹ̀ljísmi ìsáàlù antabirruhi lábẹ̀ljísmi ìsáàlù kí ní jẹ́ ìyà lára ọkàn ni kìí bọ́dì is very clear bẹ́yàn bá kú lónìí tí wọ́n gbé kalẹ̀ nísìn ẹwà bèèrè pé kí ló kú lára orí rẹ̀ ni ọmọ èkejì ọba mọ̀ pé èyàn kú kódò ó bíyàn pé kí ní jẹ́ pé ó kú èrí ni ẹsẹ̀ ni ìtàn ní gbogbo tí ń jẹ́ mi máa rí lára wọn náà ti rí yìí wọ́n wá sọ fún pé kí níkan ti kú òun ní jẹ́ kí gbogbo tí torí ńlẹ̀ wọn nítumà òun lọ kú mẹ́ ní gbogbo tó kú mẹ́ wọn nítumà mà kọ́dà bọ́ pẹ́ díẹ̀ sí nísìn wọ́n sọ fún pé ọmọ fi ankájí ìbò ọmọ bí bomú ni bàbá tètè lọ bò mọ́lẹ̀ Ibn Qayyim tí yàn bá ká tí ọ̀rọ̀ Ibn Qayyim ní tíbù nábàwò yóò rí àjà ibà ọlá nǹkan méjì làwọn máa ṣe lára ọmọ ni aljismu wal qalb níbi tá a fi bẹ́lẹ̀ ìlọ ni pé lára àwọn àrùn táwọn ànábì ọlọ́run wá wòsàn ẹwùn tó lọ́n sọ ń pa kọrùn náà al-Qur'an al la àdẹ̀wó sí kọrùn àdẹ̀wó sí ọlọ́run describe owó kọrùn náà náà pé in tí wọ́n máa fi tilẹ̀kùn lé owó kọ́kọ́rọ́ lásán kẹsẹ̀ owó kọ́kọ́rọ́ rẹ̀ gan àwọn alágbára èèyàn si ma ó sì máa mí kọ́kọ́rọ́ lé owó ní jẹ́ bá wá ẹ̀sẹ̀ tọ́lọ́run ẹbẹ̀rù ọlọ́run kí ni kọrùnà máa wí ń gbà náà wọ́n ni kọrùnà ma wá pé iná máa òtí tòrò àlá ẹ̀yí ẹ̀mọ́ qualification ni àwá síṣẹ́ àtọ́rọ̀wò ni ó sì béèrè pé ọba ìpé sẹ́lẹ̀ yẹn fi ń lówó gbogbo ẹni tí ń pọ̀ ó yẹ ààbú yẹn dákun

aláìlímí ìdí ilmù wo ní bẹ lọ́dọ̀ ẹ agbára wo ni wọ́n fi ní tó níyà bá dẹ̀ sí ọ taa sì lè ka ọ̀rọ̀ ọlọ́run bọ́bá tọ́bá náà ó sì tún lè ṣe gíní ó lè ka nígbà tí wọ́n náà nẹ ní síyàn tó ní ọ̀yẹ́ndé mí ẹni ká ní gbogbo wa ní òní tọ́rọ̀dù ẹ̀jábí bin nafs ìmọ̀ ẹjẹ́ kọmọ̀ èèyàn mọ̀ bá rẹ̀ bí ah, i ẹmẹ́kọ́ ọlọ́lọ́kọ́ o in tẹ́ rí iṣẹ́ ọlọ́run ní o kò ní jẹ́ ọjọ́ra rẹ̀ ní ojú ọlọ́mọjà jọra lójú o nínú samaratul iman bil qadar wa òun ni tọ́rọ̀dù al-qalaq pákáleke kọ́kàn ọmọ balẹ̀ kankan àwọn afá níbẹ̀yàn bá ní mẹ́lẹ̀bẹ̀ kọ́dàrí yóò dìkú lápá bí inú àwọn tíra tí ó yẹ kíyàn ọmọ kà bọ́ bá jẹ́ pé kọ́lá kò mọ́ dà láàmú eh bó ní ọ́dà lọ́la eh bó lọ lórí ọ̀la tí mà bó dìgbà náà wọ́n ń pè tíra kan ní istamti' bi hayatik istamti' bi hayatik wọ́n ti tú sí ìbò wọ́n ń pè ní enjoy your life gbádùn ayé rẹ̀ yìí torípé náà àwọn àfáà níbẹ̀yàn bá gbọ́ kádàrá yé kò ní gbádùn ayé wọ́lẹ̀ tí ọ̀gá ní ìmánu lè kọ́dá tó ní ṣe kíní ẹ̀yin lẹ́ rò pé ń gbádùn wọn gbádùn kò ní tó bẹ́yìn náà

torí pé kò rí admission láti lọ sí phd nílùú èkó wọn lọ wá ní depression kò wá lè ṣe kankan mọ́ nígbà táyé ti fẹ́ <laughs> ayé sú tó ṣe pé wọ́n ti ń pa aṣọ nísìnyí bí wọ́n bá tètè múra sírú ẹ̀ irú wọn Allahu Akbar òtẹ́ẹ̀lì tẹ́lómi ńlála gbé bí mọ́làmú mílẹ̀ ọba jẹ́ ìsanwó ọjọ́ kan ẹlòmí ó sùn tẹ́lì ìgbé wọ́n tẹ̀ ń pe kíníkan ní òtẹ́ẹ̀lì gbé bá sáàdọ̀gbọ̀n sí rájọ̀ jẹ́ ẹ̀bùkù ọjọ́ kan kóhun náà ti ẹ̀ mọ́ wàlá ti kí ayé nù ẹlòmíì ń sọ fún wa pé ní kọ́nà ti ẹ̀wọ́nu pléènì lẹ́ẹ̀kan ó léwu jáde kọ́jẹ̀ mọ́ fún òun ọmọ wá fún lọ yọ́mọ gbogbo ẹ̀ ọlọ́run sí náà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀bá ka ìtàn tí àwọn tí ń ṣẹlẹ̀ especially láwọn Japan àwọn Japanese lówó mílíọ̀nì àyọ̀wà búkù hòtẹ́ẹ̀lì yóò sanwó jẹ́kan ọjọ́ méjì ǹgbọ̀ ọba yà wọ́n ìkó ti hàǹgì ààrẹ sínú yàrá ní hòtẹ́ẹ̀lì bóyá bísínẹ́sì kan ló pé ni ó jáde mẹ́ mílíọ̀n lọ jáde ọkàn bíyàn bá ní àlèmánu bẹ̀rẹ̀ kọ́dà gbogbo nǹkan bá ìgbọ́dọ̀ jìnà sí wọ mùsùlùmí ọmọ tó bí wọ́n bá ní ọ̀gá wa yíwá ń sọ fẹ́ nìyẹn jọ owó òsì ronú pé ẹnìkan ní first degree kọ́rọ̀ ọ̀fẹ́ kà local university bèlè national bèlè federal bèlè ìlú èbó ìlú èbó ni wọ́n ti ka first degree ọ̀pá second degree wọ́n wá ní ọ̀sáyè phd ayé wa fẹ́ parẹ́ ẹni jọ ah, àwọn a máa lẹ́jọ́ jẹ fáàjì wà ẹ́kì kò sí inú kádàrà tó ń ọgbìyàn ó sì ń sí ní nípa báyìí istamti' bi hayati sheikh eh, muhammad ibn abdulrahman al-awaifi àwọn ṣekúrà náà wọ́n sọ àwọn àtàtọ́pọ̀ àmá sọ yọ̀kan àbí méjì wọ́n láwọn lọ lúkànjọ́ kan àwọn èèyàn wá wọ́n kọ́ mọ́sálásí kan bí wọ́n mọ́sálásí àwọn náà máa kọjọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ jí tí ò ní parí wọn lọ mọ́sá kọ́ sàánú wá ní mọ́sálásí náà ní pẹ́pẹ́pẹ́pẹ́ láwọn kan tí ń sin bẹ́ẹ̀ ní àwọn máa bẹ́yìn náà wọ́n sì sàlàyé fún bàbá yìí ah ọlọ́run sì lẹ́rọ ọlọ́run bá ó gbé chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún wa ẹ̀mọ̀ mú chẹ́ẹ̀kì lọ lóṣù kankan ọ̀rọ̀ sí àwọn wá discover pé fa nǹkan kan jáde ń bẹ́ẹ̀ nígbà táwọn ó rí ó ní wọ́n gbómi oògùn kan báyìí àwọn fẹ́ẹ́ lóògùn rí ọba dà sọ́run ọ̀fọ̀mìlẹ̀

tàbí wọ́n ma ní ìrònú ní òun sún ẹni tí ń lè gún mílíọ̀nù kò ó ní wọ́n tó ló ti tó ọdún mẹ́wàá báyìí tó wọ́n bá lò ń jọ wọn ibẹ̀ jáde ṣe pé tí wọ́n bá tún títì ṣe àmà rúrù ẹ̀ sàúdí náà wọ́n gbé jẹnẹrétọ̀ ńláńlá sẹ́gbẹ̀ títì tí wọ́n ma fi tán bá fẹ́ lò náà yọ́ ma dáhùn jẹnẹrétọ̀ bí ma fi gbogbogbogbo ní tọ̀ ibi tí ò sí kò <laughs> eh, wọ́n ní rú kíní yìí bí ó gba àwọn katakata òǹbẹ̀m̀bẹ̀ tí jẹnẹrétọ̀ ń pariwo gbogbogbogbogbogbogbogbogbogbo eh, àwọn salama nígbà tí àwọn ó débẹ̀ àwọn rí pé bàbá ọlọ́dẹ ẹbẹ̀ ó ti sùn pẹ̀lú àdúgbò pẹ̀lú àdúgbò ah, àwọn ajú àwọn òjí àwọn sáwọn àjọ ọlọ́gbà ti àlọ́wọ́ ah, ẹnìkan bẹ́ẹ̀lú olè rẹ̀ lọ́dà èsì gbogbo ẹ̀jẹ́ kẹ́ ìwọ́ wá wà lẹ́gbẹ̀ẹ́ ọwà àkọ́kọ́ náà wà lójú títí ẹni eléèkú ní ẹjì aláriwo ẹgbẹ́ tó wá ń pariwo ilẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó sì sùn lọ ó sì yẹnyẹn wọ́n ní kọ́ àfìgbà táwọn dì gbogbo bá ti dúó iná ẹ̀kọ́ jẹ́ ẹ̀mọ̀ pé <laughs> ẹnìkan dúó ah! wọ́n láwọn wá rí léèkì ẹ̀mọ́ bí àwọn tí ń bọ̀ pé Allahu Akbar Allahu Akbar èkejì àwọn kọ́nà sọ ilé ìnú àwọn àfáà nìkan lọ sọ fún mi ẹnìkan bẹ nú àwọn olówó tó lówó tó pọ̀ ní nídàpọ̀ ẹ̀mí Saudi ẹni ti kú nísìn kò àwọn tó lówó tó pọ̀ gan ní Saudi ọmọ rẹ̀ ti dàgbà jáde na dàgbàlagbà àwọn ọmọ mójú gbogbo ilé iṣẹ́ rẹ̀ kankan bàbá tó ma bí tóun náà ti dìde yóò máa sàánú àwọn èèyàn bó sì jẹ́ kan bá ti ṣe gíní àwọn ọmọ yọ́kàn fáyà rẹ̀ ni wọ́n sáré wọ́n wá sákan wùlé wọ́n wá fún ní gílẹ̀ máa pẹ̀ ṣe final exit ọwá ti gbà sọ́wọ́ wọ́n ní kò ti yọ sí bàbá yìí ẹ̀rú bàbá pé ó ṣe déyà yìí oní àmúsámọ̀wọ̀rí ọ̀rọ̀ kan náà ló wá sọ fún àwọn ọmọ rẹ̀ báyìí ni wọ́n ṣe fún wọ́n sì ní kún ọmọ lọ lú òun lọ àmọ́ mọ́ ulẹ̀ tí gbá mọ́ kí ní èlò ni wọ́n jẹ́ ọ́ ọba fa chẹ́kì jáde ọlọ́pọ̀dọ́ bù owó tí ń bá wọn mẹ́jà sí padà báyìí wá pè padà

ló ṣe gidi gbà ló ṣe òun lòun sì jókòó bí wọn bá tí òun òun ò lè lọ nìkan gbogbo eléyìí fi ń yé wa pé mẹ́yàn bá gbà pé kádàrá ń bẹ wàlá yóò gbádùn ayé mẹ́yàn bá sí gbà láyẹ̀ stamjẹ́rù bí hayati ọ̀rọ̀ kọsọ̀ ẹ̀dàkùn ọ̀rọ̀ nípa kádàrá gẹ́gẹ́ bá ti wí kèéṣe tí yẹn lè fi wákàtí kan wákàtí méjì kọ́dà wákàtí mẹ́jọ mẹ́wàá sọ àwọn báàbù kọ́dàrí náà bá ń pa àwọn kan ní àwọn tí technical area sí ọ̀rọ̀ àpídà ọ̀rọ̀ kádàrá gẹ́gẹ́ kọ́dà àwọn àbá kan ní pàrúwà aṣọ àbú àbúwá bẹ̀rẹ̀ advice wa wá ni pé kódà kéèyàn ọmọ ma wófin tó tó kádàrá púpọ̀ àmà bá ma wọ́rùn wa ẹnu ètí ò ní mú ọlúgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìta àkàyí àbómi ìtọ̀ bá rí kanú tíra ní al-imanu bil qadari khairihi wa sharrihi ọgbà kádàrá gbọ́ ọdá ní o àbí okùnjẹ́ ẹ̀ká olùfọ́lọ̀ náà ní ṣe gbogbo ẹ̀ ọlọ́run ó ṣe àlékún dáadáa gbogbo ó lè pé àdìsí kan ọ̀rọ̀ àlẹ́lì kan bẹ táwọn ológun orúkọ àtìlá wàdíà pàṣẹ sọ àti ọ̀rọ̀ àlẹ́lì tó ní láàyè ìlúkọ̀dọ́ ilẹ̀ ìrọ̀hà ọ̀rọ̀ àlẹ́lì méjèèjì sí kọ̀fẹ́ àbúrà wọn ọ̀kan ní kádàrá ti bẹ wọn ti parí ọ̀rọ̀ láti ọ̀kan sì ní bí ẹ bá ń ṣàdúrà yóò dá kádàrá padà bá a ṣe máa tún sí náà mọ̀ pé òsì tó ní dábàdà lápáta àfàdúrà ṣé bẹ́ẹ̀ sọ́wọ́ àtẹ́bí yọ̀ fẹ́ àbúrà ìṣẹ̀lá. Naam. نعم نعم مجموعنا بين هذه الثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fọ́lọ́n lẹ́ẹ̀kan sí fọ́lọ́n kó ṣàlékún tó àti jẹ́fà nàbọ̀ Muhammad hadithu rufi'atil aqlam wa jaffatis suhuf ń bẹ́ nù tá a ṣàlàyé ní ẹnu lẹ́kṣọ̀ náà òun ni pé tákàdá ti gbẹ wọ́n sì ti gbé gègé kò mí tí wọ́n ti kọ hadithu méjì míì kí làdí fi alákọ̀ọ́kọ́ àdífi pé láyọ̀dún àhá ìlàdùà pé kò sí tí ń dákádàrá padà bí àdúà àti àdífù ẹnìkan ti máa ṣiṣẹ́ tọba wá kú lámyàbọ̀ bíyàbùkọ̀ bẹ́yìnahu wa bẹ́yìnaha ìlà bẹ̀rọ fọ́yẹ́sùgbẹ́kọ̀ aléhìn fìta pé ẹlòmí o ti máa ṣiṣẹ́ ọmọ nábọ̀ àbí ọmọ àlìján nábọ̀ yóò kù díẹ̀ kó ṣe gíní kọwọ̀ ní <laughs> kádàrá ti jáde fayasbiqu alayhi alkitab aw alqadar alkitab fayadkhuluha aw fayamal bi'amali ahli an-nar fayadkhuluha àfàyà nípa báyìí hadith alákọ̀ọ́kọ́ yìí ó ti yé a sì ti sàlàyé tí ó jẹ káàdì ìsì ẹlẹ́ẹ̀kejì náà yé wa lọ́nà wo marọ́tíbù mẹ́rin ní ń fún kọ́dà ìmọ̀ ọlọ́run lẹ́yìn ìmọ̀ ọlọ́run ní kíni alkitab lẹ́yìn rẹ̀ ló tó kan kíni almashi'a ní paríparí ló tó kan alkhalku ìgbà tí mọ̀rọ̀pá ti tú lẹ́ẹ̀kan gbé ọlọ́run ti mọ̀ ọwá ni wọ́n kọ́ àkọọ́lẹ̀ ó wà lákọọ́lẹ̀ the next stage wá ní kọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ bọ́bá wá fẹ́ tán ní ó tó wá ṣe kíni ni ó wá dáa a jẹ́ pé ó ti ń bẹ nínú ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú kọ́dà ó ti wà nínú àkọọ́lẹ̀ bọ́lọ̀wọ̀n ọ̀bá fẹ́ kò ní ṣeéṣe ó ṣeéṣe kó ṣe pé láàrin ìgbà yìí òun lẹ́ni yìí sàdúà kọ́lọ̀wọ̀n ọ̀bọ̀ wá ṣá à kọ́yàtọ̀ fún tí ó ti fẹ́ tẹ́lẹ̀ tó ti wà tẹ́lẹ̀ àmọ́ gbogbo rẹ̀ ọgbọ́dọ̀ àwọn àfáà ní ká mọ̀ pé ó ṣeéṣe ò sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí ó sàdúà yìí wọ́n ní kọ́dọ̀ ó ti wà nínú mọ̀ Ọlọ́run náà pé yọ́ sàdúà bọ́bá wá sàdúà látún sí nǹkan báyìí fún agbọ́dọ̀ gbàbẹ́ nǹkan kí ìsẹ́ ìsì lọ́dọ̀ ọlọ́run lójú wá ní ó ti pé ah, a bá ti tó yìí pé ń gbọ́ ọkọ̀ kó tó wá fẹ́ ọ àmọ́ kódò ti wà ọmọ ọlọ́run gẹ́gẹ́ bá àtàwílẹ̀ kan pé àwọn àsìbá àwọn sábàbí àwọn sábàbí àìgbà sábàbí ti pé bọ́lọ̀mbá ti kọ́ pé yọ́dá yọ́dá mú àwọn sábàbí ara àsìbáàbù ní kíni àdúà tẹ́yàn ọ̀bẹ̀lọ́n gbogbo bí èyàn bá wà kọmọ ọ̀bẹ̀lọ́n kọ́lá bí wọ́n bá láwọn àwọn ti rí náà ara àwọn obìnrin kan ló kọ ìbéèrè náà wá ó ní ọkọ ọfẹ ìyàwó méje o gbogbo àti ọkọ bá wọn tún un pé wọn ò ṣe sùúrù wọn lọ pé kádàrá ni ah, kádàrá ni yìí máa wá bí òun pé kádàrá ló sì wọ́n lọ àmọ́ nígbò láwọn aṣọ òru ọ̀rọ̀ ẹgbẹ́ <laughs> ọ̀dà eh, ó ti ẹ̀ ọdá pẹ̀lú obìnrin báyìí sọ jáde ọ̀pẹ̀lú bá ń bẹ̀lú rẹ̀ tí jáde à ní máa ọlọ́run sàlékún ìmáni ti wa àti ti wo bẹ̀ẹ̀bẹ̀ àkọ́kọ́ ni pé bọ́bá ipóbìnrin yìí wí bẹ́ẹ̀ tí ló wù yìí kó tọrọ àforíjìn ọlọ́run ẹ à ní pé kádàrá ó sì wo bọ́bá ipó wí bẹ́ẹ̀ à ó léwu ẹ dákun ọlọ́run kan bá Ànábì sallallahu alaihi wasallam ní àwọn ahányàn ó lè gbéyàn wọná ẹ dákun ẹjá máa fi èsì ń tá máa gbó tilẹ̀ òkínú ọmọ bíyàn tó kádàró sì wónú àà kíro obìnrin báyọ̀ tọrọ àforíjì nígbàtí ọ ma tẹ́lẹ̀ ọlọ́wọ́ forijin gbogbo wa káwà padà sórí ìbéèrè ìpé ọkọ fẹ́yàwó ní wọ́n ń sọ fún ìyàwó rẹ̀ pé ni ara <laughs> ọlọ́run yọ̀ǹda kéèyàn mọ́ fẹ́yàwó ó sì fi májẹ̀mú kalẹ̀ pé bọ́ọ̀bá fẹ́ fẹ́ fẹ́ ọ̀kan bọ́ọ̀bá lágbára méjì bọ́ọ̀bá lágbára mẹ́ta bọ́ọ̀bá lágbára mẹ́rin kìí ṣe fáà ń dìsíútì pé ń bẹ̀ẹ́nu kádàrá ti ẹ̀ pé yọ́ fẹ́yàwó méjì o fúláàsì gbogbo tí máa ń ṣẹlẹ̀ sẹ́ tó bá ṣẹlẹ̀ láyé ọ̀tíwà bẹ̀lkọ́dà àmẹ́bí eléyìí lọ ní tàà pè ní alẹ́ ìjáájú bẹ̀lkọ́dà kéèyàn máa wá fi kádàrá gbèrè lẹ́sẹ̀ torí pé tí mo fúra ń bi ìbéèrè yìí ni pé bóyá ọkùnrin yóò wá sí ntọ́yẹ kó ṣe ní déédé àrà ọgbọ́dọ̀ wá mọ́ ah, kádàrá ní kádàrá àà kádàrá ń bẹ lọ́tọ̀ adama ọba láàrin ìyálé àti ìyàwó èyí wọn lè múná kò sì wá a máa fi kádàrá sí kíní ká máa fi wá àwáwí lórí eléyìí àmì ìtọ́ pàtàkì jùlọ nírú ìyàwó yìí tí ń bá ń fi ń lè rí pé kádàró sí ọlọ́run wa kọ́dá kún na ìyá ọmọ rẹ̀ wá sáláìsì ọmọ kan tó sì bí náà wọ́n lọ lè bá ẹni ọlọ́run yìí lè ṣe ń wùyá báyìí tí pé ọmọ ìyá ìkan náà ni ó kú lọ ya ọmọ lọ àwọn ìgbà ìní ẹ̀ padà lọ́wọ́ sàárì ọmọ kan ló ní àwọn lọ sí àwọn àtàwọn lè yí padà báyìí pẹ̀lú agbára àti àṣẹwà Eh, ọlọ́wọ́ ṣàánú wa eh, mo rò pé bàbá ní parọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwátá jókòó yìí láti gbọ́ tàn kó dè mí kí n sọ̀rọ̀ yìí láti gbọ́ eh, mo rò pé ní àwọn tí wọ́n máa fi ròyìn bóyá wọ́n àwọn ẹni ọlọ́run tí tí wá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam irú báyìí lànàbì ti wí níjọ́ táwọn kan fẹ́ máa ròyìn ànàbì pẹ̀lú tí ò tó ṣe tó ipọ́lọ̀ nìkan ló lè ṣe ànàbì ní la tutruni kama atrati nasara ibna Maryam ẹ má pọn mi lápọn gbúrú ẹ má kó bá rọrọ tí wọ́n wá jí tó wá dìde tó lóhun ti jí èkú ni ẹni ọba ti kú mamata fakọdkọ́ mẹ́tì kìyàmẹ́tì hadithu jabir abdullahi ibn jabir radiyallahu anhu hadithun sahih abdullahi ibn jabir sàábé lòun àti bàbá rẹ̀ wọ́n wá pa bàbá rẹ̀ sógun lẹ́yìn annabawa muhammad sallallahu alaihi wasallam ìpa tí wọ́n pa jábìrù yìí ọ́dà mọ́ abdullahi ọmọ rẹ̀ púpọ̀ torí jábìrù ní fámílì tó pọ̀ gbogbo ẹwà bọ́ sọ́run ọmọ rẹ̀ àgbà abdullahi kọ́dọ̀ wà ní àwọn àtàn pé ọjà àwọn gbèsè kan tí ń sàwọn gbèsè kan ó difficult fún bọ́bá ti wá dọ́dọ̀ anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìwà anẹ́bì gbogbo tí ó fi gbé ìbànújẹ́ ikú anẹ́bì a máa sọ fún ọwá àdíjọ́ ka anẹ́bì ń fábùlá ìbìn jábẹ̀rù pé

tí mo tún lè ṣe fún ọ gbogbo èyí tí mo ti fi hàn yìí anábì ló ń wíbẹ̀ hadithun sahih ọni jábìrù wá sọ fún ọlẹ́ jábìrù wá dá ọlóhun lóhun pé ní tó ń fẹ́ nǹkankan náà ni tọ́ bá lè fi kún fún kí ó dùn mọ́ kí ni nǹkan náà kó wọn tún padà sáyé kí wọn tún tún wọn pa bí wọn ti pa òun lẹ́yà nẹ́bì lábọ̀kọ́ ń gbẹ̀gbẹ̀ tí yóò rí ní kí tòun ó di dọ́gbù ànábì lọ́lọ́run wá dá lókun àfiléyàn nìkan àfikíní àfiléyàn nìkan gbogbo ẹni ọba hadithun sahih gbogbo ẹni ọba ní àkúpa ìdá àtẹnìkan pẹ̀lú yíyányán ni ọdákù ni ẹsẹ̀ òkun bẹ́yàn bá ti kú ànábì lọ́dàlùkì so nípa báyìí àdídà ànábì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tí wọ́n sì gbé nǹkan báyìí sí kọ́dà látojú ayé ọ̀pọ̀lọpọ̀ wọn náà làwọn náà ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú tàn wọn bẹ́yàn bá ka tíra kan tí Dr. Sa'id al-Qahtani nínú àwọn àfá Jami'a Ummul Qura ní Makkah àwọn àfá ara Makkah mẹ́lú ìmúrí wọ́n lẹ́ka àfá Káyọ̀dé àhá ara àwọn àfá àwọn àfá Mustafa Dr. Sa'id al-Qahtani lọ́dọ̀ yíwọ́wà ní àwọn ni wọ́n ṣe tíra tí wọ́n ní Sheikh Abdul Qadir al-Jilani aqidatuhu wa wa aqidatuhu wa tasawwufu wa shay'un min hadha al-qabil kẹ́yìn ọ̀rọ̀ kàtíra náà gbogbo nǹkan ní ọba ilẹ̀ kọ́lọ̀kọ́ sàrọ̀ ìbéèrè ọlọ́run ti dá àwọn Muhammad sallallahu alaihi wasallam ẹlọ́pàá sàtàlátù ẹlọ́pàá pé àwárù tún náà bí ọ bá sallallahu alaihi wasallam sàtàlátù àlẹ́lú àwọn Muhammad àwárù tún ọlọ́pàá pàtàkì àlẹ́lú ìjọ Adam ẹ̀dá ṣe bẹ́ẹ̀ náà ìmọ̀sí wà ní láwọn ìgbà kú sí nínú kádàrá bẹ́ẹ̀ sálàyé náà ní sí ẹ̀lá òun ni èsì eléyìí náà jọ ìdá wítán anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlágọ́lọ̀ dá nẹ́bí ọpọ̀ ju ká máa wá wá tí ẹjí <laughs> ò sí ká máa pé ń bẹ lọ mo tún rántí tíra náà là ń pè ní حقوق المصطفى صلى الله عليه وسلم بين الإجلال والإجفاء tí dr sadiq ọmọ sudani ló ṣe gbogbo ń tẹ́ ń bèèrè lọ́wọ́ àmẹ́ wọ́n wí nǹkan báyìí parí ọlọ́run sí bá ọlọ́run òsèlé ìbá nẹ́bí àmóse báyìí fún ara ẹ̀ náà ni pé kọ́dà àwọn nígbà nẹ́bí bá rìn sọ̀rọ̀ àwọ̀sọ́là ànẹ́bí ẹsẹ̀ méjèèjì ní ìmọ̀ àà ẹ̀dàkùn èébú lè yí wà ní ẹ́ Nabi nẹ́bí tọ́lọ̀n sí Nabi nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ lọ jàrá Nabi ò ní di ká sẹ́sẹ̀ máa wá ẹni tí ó bá tó nǹkan lásẹ̀sẹ̀ máa wá pé ẹ bá wa parọ́ pé ọlọ́run tó fi lé ìkún fún kí wọ́n bá mẹ́lẹ́yàn ọ̀láyà nẹ́bí kọjá bẹ́ èsì lórí eléyà nẹ́bí náà lọ́dáwọn ẹ̀rọ lórí ìbéèrè anẹ́bí ní kullukum min adam wa adamu min turab anabi ni gbogbo ọmọ anabi adama látara adama láti jáde anabi wa muhammad sallallahu alaihi wasallam ọmọ anabi adama ọmọ ọmọ ọmọ anabi adama ni anabi adama sì ní min turab inú yẹ̀pẹ̀ lọ́lọ́ ti dá anabi adama so àmọ́ gbogbo àwọn kan wọ̀nyí bí mo ti wí eh, kódò lè já níyàn dáadáa làwọn tó kọ́ kalẹ̀ ti kọ́ àmẹ́ ẹgbẹ́ ká sọ fún wọn pé àti ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àti Sheikh Abdul Qadir Jilani rahimahullahu ta'ala nínú àfá súnnà yìí pàláàbí àbábẹ́lẹ̀ rọ́pì nínú àwọn àfá Hanabila dòní mazhabu Hanbali ni mazhabu ahlu sunna wal jama'a tó hajjù nínú àwọn ògbóǹtarìgì àfá Hanabila ni Sheikh Abdul Qadir Jilani àwọn Hanabila àwọn Saudi wọ́n jẹ́ bẹ́ẹ̀ gbogbo Saudi Hanabila ni wọ́n nínú àwọn àgbà àfá Hanabila ni Sheikh Abdul gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè já níyàn dáadáa làwọn èèyàn fi kọ́ pé ẹkún fi lè kún wọn ò ní bí ẹ ọlọ́run pọ́n wọn lé ọjà afásẹ̀sẹ̀ máa wá fi n tí kò ní ẹ̀rí ká máa fi òòrùn wọn ọ̀sán lọ́wọ́ wa ah, bí ìyẹn Muhammad mi àbíbẹ̀ kọ́ ni níbi abáwù ànẹ́bì ìgbésẹ̀ àlè ráyè pẹ̀lú ní àbí kí wọ́n kọ́ sí ẹ̀lọ́rùn ní àbíbẹ̀ ọ̀kọ́ sí lọ́rùn ẹ̀dá lórí ìtàlẹ́bì ìfẹ́ tí ó dàbí gbogbo àgbáyé ẹ̀rù bá wọn ìtọ́jà wù ní lágbájá àti làkásì ní agbè sí ẹgbẹ́ kan ọ̀rọ̀ tó ṣe àmọ̀nà wa gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wà ní ìdúgbà láti káńsẹ̀ ńlẹ̀ lónìí ẹni ẹ béèrè pé kùránì tó ń sọ̀kalẹ̀ ṣé ó ń sọ̀kalẹ̀ ó tó di pé àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ fún ànábì Muhammad ni àbí nígbà táwọn nǹkan yẹn ṣẹlẹ̀ iná ní ìtàn ní sí dédé rẹ̀. ìtàn àbí àwọn àtàn yẹn. ǹjẹ́ ń bẹ́ẹ̀ náà Al-Kùránì ní ẹsẹ̀ tàn nìkan ṣé tàn ní ìbéèrè. àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀. ní kúkúrú méjèèjì ní ń bẹ́ẹ̀ náà Al-Kùránì al àwọn tó jẹ́ ìtàlẹ̀pẹ̀ ní àwámẹ̀ àwọn àṣẹ ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí kó tó ṣẹlẹ̀ lọ́lọ́run ó ti ránṣẹ́ sáà nàbí sallallahu alaihi wasallam pàwọn láṣẹ pé wọ́n ṣe báyìí pàwọn láṣẹ pé wọ́n ṣe báyìí èyí wọn lè jí ìṣẹ̀lẹ̀ tálùkùrá ní ó fi sọ̀kalẹ̀ ọlọ́run wá pa àìmọye ìtàbá lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ìtàn gbogbo àwọn tó ti lọ inú bẹ̀m̀bẹ̀ inú àwọn ṣíkàmì tọ́lọ́n fi pàtàkì nẹ́bí ngbàmí ni pé nígbàmí gẹ́gẹ́ bí ọmọnìyàn báwọn wọ́n ṣe báyìí fún Yusufu wọ́n ṣe báyìí fún Lamayin gbogbo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ lọ́lọ́run pa ní ìtàn fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam so méjèèjì náà ní bẹ́ẹ̀ náà القرآن الكريم والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا اللهم كفى بكم أعوذ بالله من الشيطان الرجيم